Every night and every day Every night and every day Never more forget to say La ilaha illallah Never more forget to say La ilaha illallah Alhamdulillah والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa الله الله ọlá ọlọ́run الله òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ à ń jẹ́rìí pé kò sí ọba tá a sìn lẹ́yìn ọlọ́run ọba Allah ọba yìí náà lọ́ba tí ọlẹ́tọ̀ sí ẹ̀sìn náà ẹjá lọ lè máa pé ètò dáa nínú àwọn téèyàn máa ń tẹ́tí gbọ́ láyé tá a wà yìí òun náà ní kéèyàn máa gbọ́ tó máa kura nítorí pé ọ̀rọ̀ kan ní tọ́lọ́ ń sọ̀kalẹ̀ sílé ayé láti wá tún ayé ṣe tẹ́yìn bá fẹ́ káyé wọn dá kọ́sà nìkan máa ka koran fún un ọ̀run tá ń lọ náà ẹnìkan ò lè sinmi ń bẹ̀ àfẹnití bá ń lo koran nílé ayé ìmọ̀ gbọ́ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́mọṣàṣì rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa èyí tó dáa jù nínú ìmọ̀nà tẹ́yìn máa ń tẹ̀lé òun náà ni sunna anabi wa muhammad tí wọ́n bá ti ní sunna ní tí wọ́n ń sọ ni pé ní tá anabi ṣe àbí ní tá anabi sọ àbí tí wọ́n ṣe wájú anabi tá anabi ó pé ó gbogbo eléyìí ni wọ́n ń pè ní sunna ẹni bá ń ṣe òun ló wà lójú ọ̀nà tọ́tọ́ tí ò ní dààmú èyí tó wá burú jáì nínú téèyàn fi ń jọ́sìn òun náà ni téèyàn fi ń jọ́sìn ọba téèyàn pè lẹ́sìn àmọ́ ń gbà tá a dénú Quran àárín bẹ́ẹ̀ àwa àti inú sunna ànábì ànábì òun káwọn kan kàkà mú lẹ́sìn pé máa fi súnmọ́ tí ò sínú àkọọ́lẹ̀ tira wọ́n lọ àdádálẹ̀ àgbélẹ̀rọ ẹ̀sìn ọlọ́mọdé àbá wọn ṣe eléyìí ìmọ̀ jẹ́ èèyàn sọnù ó sì máa ń jẹ́ kí èèyàn ọdọ̀ máa ná nítorí náà bá dé ọ̀dọ̀ ọlọ́dọ̀ ẹ̀sìn tó làwọn bá ní ká ṣe òun ló kọ́ kalẹ̀ fún bá ọ̀bẹ̀ wá tẹ́yìn bá ṣe wọn ò ní gbà lọ́wọ́ yàn tí wọ́n bá ti wá gbà ìnana gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ń bẹ níkàlẹ̀ ọbẹ̀ lérí bàbá imam gbogbo olókankan àti gbogbo àwọn bàbá ìmáàmù ìmáàmù ìmáàmù ìmáàmù ní gbogbo àwọn agbègbè léyìí tó jẹ́ pé àsìkò ní máa gbà mí láti máa dárúkọ wa lọ́kọ̀ọ̀kan àti gbogbo àwọn bàbá bàbá lọ́kùnrin lóbìnrin àwọn ìyá wa abẹ́lọ́wọ̀n alá kọlọmọ́sàgbé ìjókòó

gbogbo wa tá a bá mọ̀ tẹ́lẹ̀ ká lè mọ̀ ipe ọlọ́run ọba dá ayé ọlọ́run dá ọ̀dá sámà ọ̀dálẹ̀ ó kó nǹkan sínú sámà ó kó nǹkan sínú lẹ̀ gbogbo tọ́lọ́run ọba dá yìí ó ní nítorí tọ́lọ́run fi dá ọlọ́run ọba sọnù kùránì pé ó nídìí tóun fi dáyé a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní afahasibitum annama khalaqnakum ọlọ́run bá ní sí ẹ̀rùn ní ẹ̀yin kèfèrí ṣe ẹ̀rùn ní pé àwọ ọlọ́run akànwà dá gbogbo ń ta dá àbàtà nítorí pé à ń ṣeré akànwà dá gbogbo ẹ̀ kalẹ̀ nítorí pé a fẹ́ ṣeré ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ òun ò ṣeré débẹ̀ o wa annakum ilayna la turja'un ọlọ́run níṣẹ́ ẹ̀rù ní pé ẹ̀ ní padà wá bèmí ọlọ́run ọba mọ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mo dá iphone kankan ni tẹ́bá wá dé ìwà béèrè lọ́wọ́ yín ìtí mo ní dáyín fún ìtí mo ní kẹsí láyé ìtí mo ní kẹsí nínú ilé ayé ọlọ́run tó sọnù àyà mi ọlọ́run bá ní wa ma khalaqna as-samaa wal-arda ọlọ́run lóhùn ọ̀dá sámà àtìlẹ̀ lásán wa ma baynahuma gbogbo tí ń bẹ láàrin sámà àtìlẹ̀ èyí ni àwọn èèyàn àti ẹranko àti gbogbo àwọn tá a rìn òun sì máa máa dáa ni ó sì ní tóun torí ẹ̀ dáa kí ló láwọn wá torí ẹ̀ dáa gbọ́n ta wí òun náà ló tún wá sọ. òní wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run ní àdáwọn àlìjànú àwọn àlìjànú àdáwọn lásán àwọn ọmọ èèyàn àdáwọn lásán àwa náà lọ́mọ èèyàn ọlọ́run bá ní illa liya'budun àdáwọn kan sin ọlọ́run ọba látòrí ẹ̀ dáwọn illa liyuwahhiduni kálíbà wá sinmi ni mo ṣe dá ọmọ èèyàn àtàlìjànú ẹ wá rí ọ̀rọ̀ tí a sọ yìí ọlọ́run ọba náà Allah ló sọ dá gbogbo nǹkan nínú àyà mi ọlọ́run ọba ó ń sọ fún wa wípé òun ọlọ́run òun ọ̀dá gbogbo nǹkan àfikọ́ pé nítorí kẹ́lẹ́ bá lò ó fẹ́ sìn ọlọ́run ọba Allah subhanahu ó ní gbogbo ntẹ tóun dá fún yín òun dá kẹ́lẹ́ bá a lò tẹ́ bá wá lò yóò wá mú yín yóò wá ṣe ẹ̀sìn nírọ̀rùn fún yín láti ṣe. Allahu akbar. huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ọlọ́run ní gbogbo ntọ́ wà lérí ilẹ̀ ẹ̀yin ni mo dá fún. àwọn aláàmà jẹran àwọn aláàmà jẹja àwọn aláàmà lómi àwọn aláàmà jẹwé àwọn aláàmà jẹsù àwọn aláàmà jẹláìsì àwọn aláàmà jẹsẹmú gbogbo ntí ọlọ́run bá dá yìí ọlọ́run ló ń dá fáwa kí lọ́run wá dá wa fún ọlọ́run wá ní òun dá wa nítorí ká wá sìn ọlọ́run ìyàtọ̀ tí ń bẹ láàrin àwa àti òun náà lè ẹni tó bá ti sẹ̀sìn kò sí ìyàtọ̀ láàrin òun àti ẹranko náà ń jẹ ẹranko náà ń mu ẹranko náà ń ṣe fàájì ká ẹranko náà ń bímọ ẹranko náà ń sùn màálù tó wà lọ́ọ̀kan yẹn àti ìwọ tó ò sẹ̀sìn kò sí yàtọ̀ láàrin ẹ̀sìn náà ni láfikún ọ̀dọ̀ ẹranko lásì ń jọ́mọ èèyàn tó o bá ti wá sẹ̀sìn ọlọ́run bá ní kọ́dà ẹranko ó tún wá sàn lọ́dọ̀ ọlọ́run jù ọ lọ kọ́mọ ẹranko ọ̀lẹ́ islam ẹ̀rẹ́sìn islam tí ọlọ́run ní kí wọ́n bí wa sínú ẹ̀ àwa tí wọ́n bí sínú ẹ̀ àtàwọn tá a gbà islam àmọ́kú eré rẹ̀ oríire náà ọlọ́mọ yẹ wá ń bẹ̀ orí tí ọlọ́gà sẹ́wọ̀n pé gbogbo pírọ́blẹ́mù ní máa ní ọ̀gá gbogbo àdánwò ní máa ní ọ̀gá orí ibú tí ò sírú ẹ̀ mọ́ òun náà ni kéèyàn ọmọ Islam kó lóun ṣe mọ́ nítorí pé lẹ́yìn lẹ́yìn Islam gbogbo orí tọ́lọ́run bá ṣe fún yàn tí ọba bí Islam kún ọlọ́run òṣèré fún yàn bọ́lọ̀ bá wá ṣe orí tọ́pọ̀ fún yàn tọ́lọ́run wá yọ Islam kún bẹ́ẹ̀ ee onítọ̀hún ọlọ́run mú wáyé wá jìyà ni tó bá sì wọ sàárè yìí lè jẹ náà ni ọba dúró kìyàmà ya wá wọnà gbére ìsìláàmù ni àádọ́mù ní àmìlá òun ni ìkẹ́ ọlọ́run tọ́lọ́run máa ń ṣe fún ẹrú rẹ̀ tó ga jù ọlọ́mọgbà lọ́wọ́ kí ni wọ́n ń pè ní ìsìláàmù náà ìsìláàmù yà ni wọn kó sínú nǹkan àkídàtún sọfìà àkídàtún lẹ́yìn gbàtà ti gbọ́ lọ́ngbọ́ àtún nígbà nǹkan mí gbọ́mọ́ lẹ́yìn ọlọ́n lẹ́yìn náà ibadatun ma'qula muwafiqa a máa wá sin ọlọ́run ọba náà ẹlòmíì gbọ́ lọ́ngbọ́ pípọ́ lọ́n bẹ àmọ́ kò sí ọwọ́ máa wá sin lẹ́ẹ̀márùn lójúmọ́ wa akhlaqun hasana ẹlẹ́ẹ̀kẹta tí islam ń dì mú ti ń jẹ́ islam ó ní pé a máa wá hùwà dáadáa sí gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọba àtẹni tí ń ṣẹ̀sìn wa àtẹni tí ò sí i ẹ̀sìn wa kèfèrí ó àwọn dáadáa tó ṣe ó ní bá bọ ohun tí ń bọ àmọ́ gangan fún rẹ̀ tó bá ní ṣòro ó dènà lọ bí ń pa olè fún lóúnjẹ torí ọlọ́run lọ dáa ìwà rẹ̀ yìí òun là fi ń jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹrin ọmọ ẹnì kọ̀ọ̀kan wa a máa ṣòwò tí kálíbà rówó tó ṣe kíni owó tó torí pé ilé ayé tá a wà yìí a lè ṣe ká má jẹun àwa lè lóúnjẹ di àfi ká ṣiṣẹ́ tá a bá ṣiṣẹ́ tọ́lá wàá rówó ń bẹ̀ a jẹ́ pé ìjáde ilé lọ lè wó bóyá kéèyàn lóko ó lè roko kó lè kó sùlọ́jà ara ẹ̀sìn ni nítorí pé àlẹ́ rùkú kọ́dà bá abálẹ̀ àjọsà èèyàn sá sínú lóṣù jẹ́ pé ní bá roko wáyé láti yàgbóhùn fẹ́ jẹun láti fi sílọ́hùn òun sì máa fura dáa ní gbogbo ibè tó lọ́ba kọ̀ nítorí pé tí ọba rọrùn oyè ẹ̀sìn náà ní sẹ́kínni kò ní rọrùn ṣẹwárí ẹ̀sìn Islam tí a ń ṣe yìí ọlọ́run bá la ó dìdí làámọ́lẹ̀ ipe ẹ má dára yín láàmú lẹ́yìn Islam kò sẹ́sìn míì mọ́ tó tún wà lérí ilẹ̀ àìpé rí ni kéèyàn máa sọ pé ẹ̀sìn pọ̀ èyí tó bá wo kálukú ni kálukú ó ṣe kí kálukú ó máa ṣe àìpé rí níjẹ́bẹ̀ẹ́ ẹni bá sọ bẹ́ẹ̀ gan ta bá sọ ayé àyè fún wípé ọlọ́run máa sọ bẹ́ẹ̀ tó bá ní àní ẹ̀sìn pọ̀ èyí tó bá wọ́n kálukú ní kálukú ṣe àwọn àni òsì ń pè ọlọ́run bá nírọ́ pé ọlọ́run bá ní inna dina indala il islam ọlọ́run bá ní ẹ̀sìn lọ́dọ̀ òun ọlọ́ ẹ̀sìn tòun ọlọ́ al islam ayé àti kílẹ̀ gbogbo rọ̀ ẹ̀sìn míì tó bá wáyàtọ̀ sí islam kì í ṣe ẹ̀sìn ẹni bá ti kú ònú ẹ̀sìn Islam ó ti kú ònínú ẹ̀sìn Ọlọ́run ó ti bọ́ sínú ẹ̀sìn Ṣètán gbogbo ẹ̀sìn tó kù pátá ọ̀kan náà gbogbo ẹ̀ Islam dádúró gbogbo ẹ̀sìn tó tún kù lẹ́yìn Islam bó ṣe pọ̀ tó yẹn ọ̀kan náà gbogbo ẹ̀ òun náà ni kóf ẹ̀sìn kèfèrí wọ́n wá pọ̀ lóríṣiríṣi àwọn kèfèrí tá a wí aláwọ̀ tó ń bọ́gi aláwọ̀ tó ń bọ́rin oníyanìyàn máa bó ní gíjà pé kọ̀kọ̀rẹ́ ti. tó ń kọ̀rẹ́tì ẹni tí ń bọ omi òun mọ̀ sọ pé ẹni tí ń sin iná kò kọ̀rẹ́tì oníná pé àbá bí kò sí tẹ́yìn oṣù tí ò ní lona olómi ò omi làá máa ń bù síná tí ní ó ṣe kíní tí ní ó sì kú gbogbo orí burúkú yìí ṣe pọ̀ lágbàlá yẹn wọn ọba ẹ wá ń sin omi ó yẹ kẹ́ mọ̀ pé omi yẹn nìkan ló ní ó bọ́lẹ̀ látòkè ló ní ó máa sàn ẹ wá lọ sọ́ọ̀sì yẹn lè pàtẹ́wọ́ sátẹ́wọ́ lọ́lọ́run torí ẹ̀dá wa ṣé ọlọ́run bá dá ayé àti sánmà torí ká máa pàtẹ́wọ́ ọlọ́run dá sánmà àti ilẹ̀ nítorí ká máa jó kò rí bẹ́ẹ̀ ọlọ́run dá nítorí ká máa ṣe Allahu Akbar ọlọ́run ló tóbi jùlọ ọlọ́run bá ní nadina indala islam ọlọ́run bá ní ẹ̀ lè látìyín tí ọba yé yín islam nìkan ṣoṣo òun náà lẹ̀sìn ọlọ́run ẹ máa wá tẹ̀ mọ́ máa ọmọ yín létí ipe ìwọ ọmọ mi ogún kan tí mo fẹ́ filẹ̀ fún yín òun náà ní kẹ òun náà ní islam ẹni bá ṣe ẹ̀sìn míì lẹ́yìn ẹ̀sìn islam nínú yín èmi ámbàlí ìyọnu sí o èmi Fatima èmi Musa biyi ẹni bá ṣẹ̀ṣẹ̀ mi ìyọnu sí ọmọ pariwo nítorí pé ilé ayé tí ọlọ́run bá dá yìí ọlọ́run dá ọdọ́mọ rẹ ọ wá gba ọ̀dọ̀ rẹ ọlọ́run wá ní kọ́mọ rẹ gbọ́dọ̀ rẹ jáde ọlọ́run fi ọ́ ṣe ìdáàbòbò fún kọ́ máa ba àṣẹ̀sìn mi lẹ́yìn Islam àdáwò ní máa bá àyàn àti bàbá ọmọ sọ pé gbogbo ọ̀ràn àwọn ẹlẹ́sìn la nínú ilé wa ni màbá yẹn máa ń sọ ní Kwara mi o wọ́n máa ń sọ̀sọ́kúsọ lẹ́kọ̀ọ́ yóò ní a ní èyí tó ń lọ redeem a ní sẹ̀lẹ̀ a ní kérúbù a ní nasfat àtúnú kan náà alùsùnà ẹ nínú ilé kan náà orí ibu ní jẹ́bẹ̀. inna dina inda Allahil islam ọlọ́run ní ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run islam ni o ẹ̀sìn míì tí wọ́n bá ń ṣe ẹ̀ má bá wọn ṣe ọlọ́wọ́n bá wà láàmọ́lẹ̀ nínú àyà tó lè panilẹ́kún ọlọ́wọ́n bá ní wọ́n máa ń yẹ̀bùtẹ̀bí gayirali islam dínà ẹni bá ń ṣe ẹ̀sìn mi yàtọ̀ sí islam fàlàyé yóò kọ́bálà mi nẹ ọlọ́run láàánú gbà lọ́wọ́ ẹ̀ gbogbo wàhálà tó bá ṣe kò sẹ́ni tí ó gbà yóò ṣe wàhálà láyé yóò tún wàhálà lè bẹ̀rẹ̀ wàhálà lọ́run wọ́n wọ́n filẹ̀ àkẹrọ̀tì mínàlẹ́ kọ́ọ̀sìrì tọ́ba wa tí kálukú ńlá àlìjánná á wà fún wọn sínú àwọn tí ó ṣòfò ajẹ́pẹ́ eh, ọlọ́mọṣẹ́ sọ níbẹ̀ ajẹ́pẹ́ ni tí máa ń wọ ọmọ rẹ̀ ẹ̀ràn tí máa ń ṣẹ̀sìn míì ọmọ òfò ló ṣe kí ni ló bí ìtumọ̀ tá ń gbọ́ yẹnu àyà yẹn ìtumọ̀ ẹni pé tẹ́ bá jọ kú ẹ̀ tó ń pàdé má nítorí pé ibi àlìjánná àti ilé òfò kò jọra wọn ẹni tí ń lọ inú àlìjánná yìí lè sinmi ni ẹni tí ń lọ ilé òfò náà nílé inú ná òun ló lè dààmú ni yóò wá dààmú bẹ́ẹ̀ kọ̀ wá lọ́dún béèrè ni lọ́lọ́wọ́n bá sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n tó wá sọ fún wa yìí pé challenge ọmọdé ìjànpé challenge òun náà ní àdánwò ayé ìdíṣẹ́ àdánwò náà máa bá wọn lé ayé ẹni bá ní òun ládánwò la ń parọ́ ni ẹni bá lọ́wọ́ lọ́wọ́ mi wò ń tàn wá ni ẹni bá ní òun ní kankan tí ń bà wọn ní jẹ́ ìsọkúsọ ní sọ nítorí Allah ti làámọ̀lẹ̀ pé wọ́lá nábùlù wà nàkùn ọlọ́run ló wọ́n máa da yín wò iṣẹ́ ìn pẹ̀lú tíntín báyìí minal khawf nínú jaya wal-ju' nínú ebi wa naqsin minal amwali owó yín ọmọ dínkù ẹ fọwọ́ bá kò àkùtẹ́ tí ń gbé owó jáde ẹ fọwọ́ bọ̀ ẹ̀ sì nírí tẹ́mù wal anfusi ìmọ̀ pààyín kọ̀ọ̀kan bí n bá pààyà nípa bàbá bí n bá pa bàbá ń pọ̀ ọmọ bí n bá ọmọ yín pẹ̀gbọ́n ipe nìkan wọ̀ wá ní kú lára yín ẹgbẹ̀gbẹ́ ẹni bá kà ló ṣe kíní ọ̀nà lọ́kàn ọlọ́run ti ní wàhálà nàbẹ̀lú wà nínú akùnrin tí màá fi dán yín wò ní sọ yẹn ọlọ́run ọba ní wọ̀sàmàrà àwọn táwa lóko ọlọ́run ọba ní àádìí oko tá a dá tá a ṣe wàhálà àádìí bẹ́ẹ̀ nígbà míì ọlọ́run sì ba gbogbo ẹ̀jẹ̀ owó téèyàn ó kó jọ kò ní káwọ́ àgàsùn ọlọ́wọ́n bá ní ẹ máa palẹ̀ mọ́ bọ́ọ̀ bá ti ń kó iṣu ọ̀fà mẹ́rin iṣu ọ̀fà mẹ́fà tó ń di mọ́tò tírélà tí ń lọ tí ń bọ̀ <laughs> ọlọ́wọ́n ní òun bọ̀ o òun dèjọ́ kan ọwọ́ ni wọ́n bá ṣírí sọ́ọ́bìrì yìí ọlọ́wọ́n wá ní àmọ́ ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ kí ni ẹsẹ̀ sùúrù fún mi kì í wá ṣe pé gbogbo náà ní ma wá ṣe bẹ́ẹ̀ bọ́ bá tún yá ètò yí padà fún yín inú yóò tún máa dùn inú bá tún dùn lọ sáà ètò máa yún jẹ́ ọlọ́ni bó o sì máa ṣe nù tani wọn wàá sọ fọlọ́ nǹkan máa ṣe bẹ́ẹ̀ ọwọ́ ni ẹ sùúrù o aláàní ká ṣe sùúrù nígbà yẹn bá ṣe sùúrù òun ni yọ gbẹ̀sán òun lápadà tó dùn nù àmẹ́jẹ̀ bá ṣe sùúrù yọ máa sọ̀tọ̀ kú sọ̀tọ̀ lọ́ni. wọ́n ní bàtà wọn yìí bá wá dé ẹ̀yọ́ màyá mi a gbọ́dọ̀ wá torí ẹ̀ kú nínú Islam ọlọ́run bá ní ẹ bẹ̀rù ọlọ́run Allah bó ṣe yẹ kẹ́ bẹ̀rù ẹ̀. wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ jáde láyé àfi kẹ́ jáde ní mùsùlùmí ipe bàbá tí wọ́n daṣọ bò lérí tí wọ́n wé lásọ yẹn tí wọ́n tẹ́lẹ̀ ní tá a ti gbẹ́sàárì rẹ̀ sí tòsí sí mùsùlùmí lọ jáde láyé tó bá kú tó sì nígbàgbọ́ tí èso lóòsà tí èso lẹ́bọ tí èso ogun àbá kankan nù lé rẹ̀ lẹ́yìn koran àtàgbò jẹ̀díjẹ̀ àbúbà ogun àrùn àmógun agbára kan tó fẹ́ fi yíkàdà ara ìpadà tí ó sì lágbára láti yí Allahu akbar àwọn fáni ẹgbẹ́ bá kó jáde nínú ilé mùsùlùmí nígbà gbé jáde bọ̀ lẹ́bàá wo òkè lẹ́bàá rí àsokọ́ wọ́n ní tẹ́bà ti gbé kalẹ̀ táwájú ta kálukú sì máa lọlé àwọn ọmọ ẹ̀ ní kí wọ́n lè bò malẹ̀ Hmm. bàbá ti rí báyìí pé ah wọ́n sì wá kú eléyìí sì wà nílé nítorí pé yín tó ń fi kọ́ ní kìí ṣe pé ó ṣe mistake débẹ̀ ìgbàgbọ́ kan ló sùn débẹ̀ ọgbà nǹkan kan gbọ́ lẹ́yìn Allah ṣé tí wọ́n sọ fún wa pé Allah nìyà wọ́n sọ pé Allah kọ́ àbáyọ̀ ní sọ bẹ́ẹ̀ á ní Allah kọ́ àwọn ọmọ alákẹ́lẹ́ alákẹ́lẹ́ kí ló tó wá sọ débí àní tó bá bá ṣe ayé náà ṣe wòran ilẹ̀ yorùbá láwa bẹ́ẹ̀ bá ṣe aláwọ̀ nìkan wọ́n ṣe yáyásẹ́ ọ̀nà méjì òsì lọ́dọ̀ ọlọ́ ọ̀nà kanan wa anna hadha sirati mustaqiman fattabi'uhu ọlọ́wọ́ bá ní ojú ọ̀nà

aláwọ̀sálà ó tún wá la àwọn ìlà kéékèèké kan sí ẹgbẹ̀ẹ̀gbẹ́ ẹgbẹ̀ẹ̀gbẹ́ ẹgbẹ̀ẹ̀gbẹ́ àwọn ìlà ẹyọ kan tó láì ànábì wa níṣẹ́ rí ìlà yìí tó ṣe tọrọ yìí tọrọ ni òun lọ́dọ̀dọ̀ ọlọ́wọ̀ kan náà ni wọ́n máa sìn tọ́ bá sì ní sòro orí ẹ̀ náà lọ́wọ́ ànábì níṣẹ́ wá àwọn ìlà kéékèèké tí mo là sẹ́gbẹ̀ẹ̀gbẹ́ yìí àwọn àṣetáni àlìjànú kọ̀ọ̀kan ló dúró ń bẹ̀ yọ́ọ́ máa wá pè yí kúrò lójú ọ̀nà yẹn ipe ẹ̀ máa bọ̀ ń bí ọ̀dọ̀ mi ni ọ̀là wà eléyìí ni ẹ̀rọ amọ́dà lóhùn ibi ni kọ́ wá ibi lọ́ọ́ gbàdé bí ọ ń lọ ànábì ni ẹ̀ má tẹ̀lé nìkan kan ní gbogbo àwọn tí mo lálà kéékèèké sẹ́gbẹ̀rẹ̀ yìí o. wa ana hada sirati mustaqima ojú ọ̀nà tọ́tọ́ ọ̀kan náà ni àwa bẹ̀rẹ̀ ọ̀nà náà nùrẹ̀ àtagbára rẹ̀ ọlọ́run musa fẹsẹ̀ wa múlẹ̀ lérí ojú ọ̀nà náà siratal mustaqim lẹ́yìn náà kọ́lọ̀ tó wá fún wa ní consistency àtàbàtì ìdúró sísìn nítorí pé àdáwò máa mú yàn kó lójú ọ̀nà ẹni tá dáhùn bàbá tó bá sì rìmí ní mùsùlùmí òun náà ni wòlíì tọlọ́hun ẹni àdáwò bàbá tó wá dúró tọlọ́hun òun náà lọ́rẹ́ ọlọ́hun ẹni àdáwò bàbá tó bá ti kúrò lọ́dọ̀ ọlọ́hun ó ti kúrò nínú àwọn ọ̀rẹ́ ọlọ́hun tọlọ́hun ni òun fẹ́ dá yín wò ó ní ahasiba nasu an yutaraku an yakulu amanna wọn la yuftanun ọlọ́run ní sẹ́yìn máa sọ pé nítorí pé nígbàgbọ́ là wà ní dáyìn wò walaqad fatanna alladhina min qablihim àwọn tó síwájú yín gan tí wọ́n nígbàgbọ́ dì yín lọ nínú àwọn ànábì ọlọ́run adáwọ̀ wò la ya'lamanna Allahu alladhina sadaqu ṣé bí àdáwọ̀ ìrìn àgbè wa kálíbà àmà pé òdodo ń bẹ dára yín kálíbà àmọ́ olódodo ni ìpè ah, ọgbọ́lọ́ngbọ́lótọ́ ọlọ́mọ máa ti àdánwò yẹn wá ní ọfẹ́ wò pé ṣé lóòótọ́ ni onígbàgbọ́ ọ̀lẹ́ yà lẹ́mọ́ náà kadhibin a sì fẹ́ mọ àwọn òpùrọ̀ láàrin yín ló jẹ́ àmì yìí wò torí pé àdánwò máa ń túnú àṣírí ìgbàgbọ́ ni gbogbo téèyàn bá ń ṣe pátá ẹ má ti gbàgbọ́ ó dìgbà tádàwọ̀ bá dé àdánwò tó ju imáni wa lọ ọlọ́mọ fi kẹ́ni kọ́ka wa ẹ̀yọ́ máa yá mi inú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ jáde láyé àbíkẹ́ jáde ní muslim ibi tá a dé nìyẹn bóòlù yẹn ti fẹ́ kúnlẹ̀ yorùbá yìí tó fi kú mùsùlùmí bí ìbá ti pé ìbá ti pé èèyàn ṣẹ̀ṣẹ̀ máa bí ọlọ́run ọba lọ́tọ̀ lérí ẹ̀ pẹ̀lú ìdààmú tá a wà ń bẹ̀ èèyàn máa bẹ lọ́nu yẹn ànábì sọ̀rọ̀ sálà tó bá jí làárọ̀ ìyàwó ọmọ sálámà ó ní àdúrà tá ànábì máa ń ṣe jù tó bá wá yàrá tòun ó ní yàmú kọ́ líbẹ̀rẹ̀ kúló ìwọ ọba tó máa yí ẹ̀mí tábìlì kọ́ líbi aládìníkà mọ́ṣáì fi ẹ̀mí mi mọ́sàfihàn rinlẹ̀ lérí ẹ̀sìn islam mọ́jọ́ sẹ́sìn mi o anabi fa nítorí ìṣẹ́jú mélòó lè yẹn fi kó mẹ́sìn alẹ́bí tó wá dìgbẹ̀yìn ayé ọ̀pọ̀lọpọ̀ a máa sùn ní mùsùlùmí ìgbà tí lẹ́wọ̀ bá fi má àìsí dédé kí ni àìsí dédé kèfèrí ẹ̀yẹ ọlọ́wọ́ sà sọ níbẹ̀ látara àwọn wàhálà ayé àti dààmú ọlọ́mọsá jẹ́ àparí dáadáa o nítorí pé ibi ayé tá ń lò yìí alèkí bàbá wa kan lánàá nígbàgbò bàbá láwọn ti wọ one ten wọ́n sì ń sọ̀rọ̀ ọgọ́rùn ọdún kan àti mẹ́wàá wọ́n sọ̀rọ̀ wọ́n dá mi mà dáadáa nígbà mo déwájú wa jama àwọn bàbá ní bóyá yóò tún ju bẹ́ẹ̀ lọ ẹ dákun ẹ̀mí tí ó di one ten ta ló fún lẹ́mìí gbogbo jama lẹ́yìn ọlọ́run ọmọ tí wọ́n bí lóòjọ́ tó kú lóòjọ́ ta ló pa bó ṣe wọ́ ọlọ́run ọba ló ṣe yẹn ṣe wá rí ikú nǹkan ọkọ ni tí ó máa dẹ́rùbà wá púpọ̀ bíi ń tá kú lélẹ́rí nítorí pé e, ikú yìí tá a wí Allah subhanahu wa ta'ala ó ti la ti kálukú kalẹ̀ ó sì ti kọ ìjọ ti kálukú ọ̀lọ́ kò sí tí ó yí padà kò sí tí ó yí padà torí ìwòye yí kádàrá ẹ̀dá ọlọ́run ọba ò lè débi kádàrá wa ibi kádàrá wa filawil mahfuz ni lókè sámà keje màláìka ò lè débẹ̀ nígbà ànábì lọ sókè sámà nígbà àwọn dé sámà keje ànábì ní jìbìrìlù yá máa lọ jìbìrìlù ní àhùnà ah, àkífù àwọn ìkọjá bí lọ́wọ́tajà wọ́sítọ̀ húnà tí ń bá kọjá bí láhàtàràkìtù yìí sì jóná ìwọ́n náà nípa ọmọlọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ sẹ́rí lókè ní kádàrá wa bal huwa qur'anun majidun fi lawhin mahfuz gbogbo nǹkan lọ́wọ́ mẹ́ odidi Qur'an gan ọwọ́ nbẹ bí wọ́n bá sun eléyìí ná àwọn ọ̀tá ẹ̀sìn photocopy rẹ wà ní photocopy rẹ léyìí original wà ní kíni ọwọ́ ní láwìlì mahfuz láwìlì mahfuz ni wọ́n ti kọ́ kí n lọ dà kí n lọ jẹ kí n lọ jẹ ẹ̀mẹ́jà torí àdánwò káwá là ń lọ sọ́ọ̀sì o ọlọ́run dìídì làámọ́lẹ̀ pé ẹni tí ń lọ sọ́ọ̀sì kèfèrí ni o ọlọ́run làámọ́lẹ̀ pé ẹni bá ń lọ̀dọ̀ àwọn abọ̀rìṣà kèfèrí ni wọ́n o ọlọ́run ní máa yawaddu alladhina kafaru min ahlil kitab ọlọ́run ọba ní àwọn kèfèrí nínú àwọn takun tíra síwájú àwọn kìrìsìtánì àti júùn walal mushrikin ọlọ́run ní àti àwọn abọ́gibọ̀pẹ̀ mushriki an yunazila alaykum min khairin min rabbikum ìwù wọn àwọn méjèèjì yìí kí ẹ mọ́ mùsùlùmù délé ẹ oore tó ga tọ́lọ́ máa ń fún yàn ó náà ní islam ọlọ́run wa ni ayu nazila aleikum mini khayri min rabbikum oore tí ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba yín yóò máa wù wọ́n kó oore náà kọ́ mọ̀ tẹ̀yìn lọ́wọ́ àwọn wo àwọn mélòó lọ́ọ̀ dákọ̀ àwọn tá fún tẹ́lá síwájú àtàwọn abọ́gi bọ̀yọ̀ ìpẹ́ àwọn ẹlẹ́bọ̀ àwọn olóòsà níta ń gbọ́ yín nínú àyà yín náà ni pé àwọn méjèèjì yín náà làá sábà máa sá lọ́dọ̀ wọn ẹ wá ní mùsùlùmí ní sọ̀rọ̀ lẹ́nu ayédàkọ́ lọ́dọ̀ àwọn pásítọ̀ àbíkọ́ lọ́dọ̀ àwọn bàbá àwọn oníkíní àwọn bàbá oní ìṣègùn ìbọ̀rìṣà ibi ló ti kú ó kú nínú Islam inú tàwọn ọmọ wa dùn wípé wàdù láwùtẹ́fù nàkàmà kàfàrù fàtẹ́kùnú nàṣàwà ọlọ́run bá ní yóò wù wọn kẹ́ẹ̀dì kẹfẹ̀rí báwọn náà ṣe di kẹfẹ̀rí kẹ́lẹ́ bá dàbákanáà tẹ́wọ́n ti jọ dàbákanáà ń ṣe inú wọn máa dùn ọlọ́run níjájọ́ yẹn wọn níta ń gbé yẹ̀wò níjòkó yìí òun náà ní àrídẹ́tú wa asbabu ha kéèyàn ó kú nínú Islam àtàwọn okùnfà téèyàn fi máa ń kú nínú Islam inna dina inda Allahi al-Islam ọlọ́run ní Islam lẹ̀sìn òun ẹni bá ti wá kú nínú Islam ó ti kú lọ́dọ̀ ọlọ́run ó ti bọ́ sínú kàmí àwọn tá a wí ìmọ̀ ìyẹlòmí lẹ́nu pé ah, àwọn tí wọ́n pàtẹ́wọ́ àwọn náà ń sin lọ́ọ̀ ni wọ́n ò sin lọ́ọ̀ wọn o wọn ò sí kí ni wọn ò sin lọ́ọ̀ wọn ò sin lọ́ọ̀ àwọn tá ń pàtẹ́wọ́ wọn ò sin lọ́ọ̀ wọn ò sin lọ́ọ̀ wọ́n ń sin èṣù ni eh, èṣù ni wọ́n ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala wọ́n ní alam ahadi ilaykum ya bani adam ọlọ́wọ́ bá ní ẹ̀yàn mọ̀ níbi adam ẹ̀ ti gbàdéwò Allah ta'budu shaitan ìpẹ́ ẹ̀ ní sin èṣù innahu lakum aduwwun mubin torí pé ọ̀tá yín ni èṣù wà ní ibùdó ní èmi ni ẹ̀sìn àdá siratun mustaqim Allahu akbar ọlọ́run ní sirata mustaqim ojú ọ̀nà tọ́tọ́ ní kẹ́sì èmi ọlọ́ àwọn tí wọ́n ń bọ́gi yẹ̀pẹ̀ kí làwọn ń sìn èṣù ọlọ́run bá ní innal ladhina kafaru ọlọ́run láwọn kèfèrí min ahlil kitabi iná ọ̀tá fún tíra síwájú wal mushrikin àtàwọn abọ́gí bọ̀pẹ̀ fi nari jahannama ọlọ́run bá ní kò sí ọgbọ́n tí wọ́n dá tí wọ́n fi ní wọ́n náà jahannama khalidina fiha wọ́n sì wọ́bẹ̀ wọn ní jáde ulaika bá ní sharru ni wọ́n èèyàn burúkú ni wọn ṣùgbọ́n ní ṣàrù òun ni opposite khair ọlọ́run ní ṣàrù lè bàríyà bàríyà ni àwọn èèyàn ọlọ́run ní èèyàn burúkú ni wọn àwọn ọmọ yẹn ọgbọ́dọ̀ lọ chọ́ọ̀chì nílùú yìí o ṣe ẹgbọ́n tọ́lọ́wọ́ wá pé wọ́n wọn ò gbọ́dọ̀ bọ́gì bọ̀gbẹ̀ wọn ò sì gbọ́dọ̀ lọ chọ́ọ̀chì ilé tí wọ́n ti ń bọ òrìṣà àti ṣọ́ọ̀ṣì bákan náà ni méjèèjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá nílá kọ́ di lẹ́yìn iná kọ́ ló inna Allaha huwal masih ọlọ́run láwọn tí wọ́n ní ọlọ́run ní màsí ọlọ́run bá ní kèfèrí ni wọ́n ọlọ́run ti pè yàn kèfèrí tí wọ́n máa pè mùsùlùmí nígbà pé tàbá ní àwọn kìíní kèfèrí ni wọ́n ẹgbọ́ tẹ́lómi náà ní mùsùlùmí jọ́ máa sọ fún mi pé ẹ má gbèjọ ọlọ́run ẹ má gbèjọ ọlọ́run ẹ má gbèjọ ọlọ́run ẹ lè gbèjọ ọlọ́run ṣé kèfèrí ti ni àwọn ní ṣé ọ̀rẹ́ ni yín ni bẹ́ẹ̀ ọ̀bá ọlọ́run ní kẹfẹ̀rí léyàn kí láwọn náà pè kẹfẹ̀rí náà lápè ó bá wá wọ ọlọ́run ó lè fi mànà kí lè tó sú o ó bá sì wọ ọlọ́run ó lè sọ wọnù kí lè tó sú. ìtí ẹ̀mí tiẹ̀ náà fi balẹ̀ a máa béèrè kọ́lọ́run yá wọn padà wọ́n náà máa béèrè lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run kọ́jú wọn náà kú lérí ẹ̀ ẹ̀dá kùtùrùtù ọlọ́run ọba agbára ọlọ́run ọba yìí ọkọjá gbogbo agbára.

ọlọ́wọ́n bá ní ìran wà nábì káà tó wà ń bẹ wà nábì lọ́lọ́run bá wí ìran síbi kankan àfi kọjá pé mo rán fún sí gbogbo àgbáńláyé mo wá lè kìlọ̀ fún wọn ìpele yìí ni wọ́n ṣe tán fi dọ̀mọ́ náà mo lè kìlọ̀ fún ìpele yìí wọ́n fi wọ àlìjánná káfàtà litas ló fi jẹ́ pé gbogbo àni ummatu Muhammad gbogbo àwọn tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ mìíràn gbogbo àni ummatu annabi ẹwà ni ummatu àwọn kan ò ní gbà àmọ́ gbogbo wa lọ́wọ́ náà nábì sí Allahu alayhi wa sallam anabi Ibrahim alayhi salatu wa sallam ọ̀rọ̀ ìkú nínú ẹ̀sìn yìí ọjà anabi Ibrahim lógún débi pé wọ́n ní kò lè jíjọ́ kan alayhi salatu wa sallam àfikọ́ máa ṣàdúrà lónìí wajanabuni wa baniya an na'budal asnam wọlọ́n àtẹ̀mí àtàwọn ọmọ mi àtàrọmọdọ́mọ mi gbé wa jìnà sí al-asunam ká máa bọ èrè ká máa sin tọ́lọ̀ ń sikini tọ́lọ̀ ń dá anabi ibrahim inú àwọn anabi ọlọ́run tọ́lọ̀ ń fẹ́ràn jù khalilullahi khalilullahi tọ́jọ́ rẹ̀ ọlọ́run ìjọ wọn sọ fọlọ́n pé wọ́n jìnnà bò ní wọ́n bá níyà àtẹ̀mí àtàwọn ọmọ mi gbé wa jìnà sí ìbọ̀rìṣà islam lójá máa ṣe kíni lójá máa ṣe ọmọ ṣàdúrà ni o lóòótọ́ àtọ́ máa àmọ́ àfàdúrà kún nítorí pé ọmọ ọdún méjì tọ́ba lòun ò ṣe ń tó ní kó òun ò ṣe kò sí tó ṣe ọkà máa larí mọ́lẹ̀ náà tí mo fẹ́ ṣe ní ẹ̀sìn bàbá mi ní ọfàdúrà kún o àdébí Ibrahim kí ló ń ṣe ìjàmbá ń ṣàdúrà ọlọ́ni àdébí Ibrahim sọ bẹ́ẹ̀ òun sì gbà bẹ́ẹ̀ fún kọ́lọ́mọ́sá ìgbà tiwọn anabi ni walladhi nafsu muhammadin biyadihi la yasma'u bi ahadin min hadhihi al-ummah anabi ni mo fi ẹni tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra ọlọ́run ẹnìkan ò ní gbọ́ ahadun min hadhihi al-ummah nínú àwọn umma yìí ẹnìkan ò ní gbọ́rọ̀ mi yahudi bóyá yahudi ni wala nasrani àbí kìsìtẹ́nì ni thumma yamutu ó padà wá kú ó sì gbọ́ etí mo mú wá walam yu'min billadhi walam yu'min billadhi ursiltu bihi nítorí àwọn obìnrin mi kọ̀ wá nígbàgbọ́ nínú ẹ̀ onílẹ̀ alukur'an ilé akáàna mi ní asuhabi náà àfikún dọ́mọ náà lọ́rùn àdìsí yìí di oyé wáyé pé gbogbo ẹlẹ́sìn míì tó bá kú nígbà tí islam ti dé kí ni wọ́n máa ṣe wọ́n máa ṣe islam nígbà nábì musa ń bẹ láyé àbí wọ́n tẹ̀lé musa nígbà musa kú isa dé gbogbo àwọn tó ń bẹ láyé ta wọ́n tẹ̀lé ànábì isa nígbà ànábì isa wá jáde ẹ̀tọ́ ẹ̀tọ́ jáde lọ sí sámà torí wọn ò tí kú òun àti sámà láàyè lódìdí anabi isa ń bẹ sama báyìí wà fún àwòlá ilé yìí ọlọ́run agbé agbé agbéga àwa agbé lọ sama nígbà anabi isa náà ò ṣe lérí lẹ̀ ma ta anabi wo ni wọ́n tẹ́lẹ̀ wá anabi wa muhammad sallallahu alaihi wa sallam àwọn tí wọ́n ń tẹ̀lé anabi isa tẹ́lẹ̀ ẹ̀ka wọn tẹ̀lé anabi muhammad ẹ̀ka wọn tẹ̀lé kí ló wá tí wọ́n tẹ̀lé anabi kí ló ta fi pín àwọn rò pé ọ̀dọ̀ àwọn bani israẹla ni òjíṣẹ́ ìgbẹ̀yìn ó ti dìde tọ́lá nàbí iṣẹ́ sọ fún ọ pé yá ti mi ń bá dìhí ismuhu ahmadu ahmadu ń bọ̀ wọ́n ti mà ọ wà ní òwe wọn bẹ́ẹ̀ nígbà ahmadu wa dé àwọn òdòdó ahmadu yóò jáde ní ara wọn ahmadu wa dé lọ́dọ̀ àwọn alárúbáwá ibi wọ́n ti ní ọ̀dà àní tẹ̀lé ibi wọ́n ti dá ìsìn kiri yóò lẹ́nu tàbí fi wọ́n sọ pé àti yahudi àti nasara tó bá gbọ́ alukur'ani tí mo mú wáyé tí ó bá gbà yóò sì dọ́ ọmọ náà tó bá ṣe kíni ilé ìrìn àjò yìí wá pé kò ṣẹ̀sìn yahudi kò ṣẹ̀sìn nasara ẹ̀sìn olówó lérí ilẹ̀ táwọn máa tẹ̀lé ẹ̀sìn islam ẹ má jẹ́ àwọn abáwọn sọmọ o wípé bákan náà ọlọ́run kan náà là ń sìn wọ́n ní ọ̀tọ̀ bá a ti ń sìn ló ṣe kíni ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú kí ẹ máa sọ bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ jọlọ́n kan ni gbogbo wa jọ ń sìn àbí àwọn bá àṣẹ́sẹ̀ lọ sí kí ni ọ̀hún ọ̀rọ̀ kèfèrí àrídàtò rídàtà wá wí yìí ẹ̀yọ́ màyá mi kéèyàn ó kúrò nínú ẹ̀sìn nígbà míì èyí máa ń kó pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ lásán yóò sọ wọ́n sì pọ̀ ọkọ̀ yẹn Islam ọlọ́mọṣà sọ níbẹ̀ nígbà míì sì ni iṣẹ́ ni téèyàn ó ṣe wọ́n sì pọ̀ ọkọ̀ yẹn lẹ́nu Islam wọ́n ní tí èyí bá lè fèrè ìkàlẹ̀ fún kíní kankan nínú tọ́lọ́mdá wọ́n ti pọ̀kọ̀ tó sì nígbàgbọ́ pé kíní yẹn ọlọ́run ọba tòun ni wọ́n ni wọ́n ti ṣe kíní wọ́n ti pọ̀kọ̀ rẹ̀ rẹ́ nínú Islam lẹ́yìn náà rúkú kéèyàn rúkú fún yàn ọlọ́run ló ní ló fi ní ká máa fi gbóhùn tóbi níta àwọn fi ń gbọ́lọ́run tóbi àgbọ̀dọ̀ fi gbé ẹlòmíì tóbi wọ́n ti pọ̀kọ̀ rẹ̀ rẹ́ nínú Islam ó lè máa kẹ́rùn o lórí eréṣì méjì àwọn tó kó nínú Islam lá ní àwọn míì kó nínú Islam wọ́n lè ọmọ fáwọn ti kó torí ẹ̀ làwọn bá fi ní ká má dákẹ́ ká máa sọ tí ó máa múyàn kó nínú Islam bọ́bá ti ní kankan nínú yàrá rẹ tó ń fẹ́rí kalẹ̀ fún àbí tó ń túbà fún ó yẹ sára wà mọ́ nítorí pé o ti lọ́lọ́wọ́n bá mi yàtọ̀ sọ́lọ́ wọn lè tó bá gbà pé kíní kan bẹ tí máa pààyàn lẹ́yìn ọlọ́ wọn lè ti kó nù Islam ẹni bá ní kíní kan bẹ tí máa dé èèyàn máa bẹ láyé yàtọ̀ sí àṣẹ ọlọ́ nítorí kádàrá wa ń bẹ lọ́wọ́ ẹ̀ òkè ló sì wà ní tí ó bá ṣẹlẹ̀ lérí ilẹ̀ òkè ni wọ́n ti pàṣẹ ọ̀yẹ́dá kọ̀dọ̀ amúra tó bá ti ṣetán tó fẹ́ ṣe kankan lé ayé fàyín nàmá yakulu lahu kún fàyọkún òun nìkan ni ó pàṣẹ ṣe rí àṣẹ ni yóò wà látòkè sánmà ni àṣẹ yẹn ìwà ń bò mí ma gbogbo àwọn màláíkà tó wà ní sánmà wọ́n máa ń ba búbú fàṣẹ ọlọ́run gbogbo àwọn nábì ọlọ́run wọ́n máa ń ba búbú fàṣẹ ọlọ́run ni gbogbo àwọn e, àlìjànú táwọn e, e, eléṣù àwọn ẹni èṣù tí wọ́n máa ń lọ nítorí tá Allah bá ti ń pàṣẹ gbogbo nǹkan tó dáyọ̀ bá gbogbo fún un tẹ́yẹ̀ bá wá nígbàgbọ́ nínú ẹ̀mí ẹ̀ pé kíní kan tó ń ṣe déédéé ọlọ́run ọba Allah tí ń pààyàn àbí tí máa ń jẹ́ kéèyàn ọbẹ̀ àbí tí ń darí kádàrá ẹgbẹ́ tó ní àwọn ẹ̀kíndì jù báyìí lọ ogundílé ni ogundílé kẹ̀ àwọn ìdílé tó ní ojú jù báyìí lọ àwọn náà jù bẹ́ẹ̀ lọ àwọn náà fún àwọn náà jù kan sí bọ́lá tẹ̀dìbíìrì l'umur ibi ayé àtọ́lọ́wọ́n bá ti ń sọ ni ọlọ́wọ́n bá ní ìyìnra rẹ̀ ó ní wọ́n mọ̀ yóò kiri jùlọ hayya min al-mayyit ọlọ́run ta ni mú alàyè kúrò nínú òkú wọ́n yóò kiri mayyita min al-hayy ta ni mú òkú jáde látara alàyè ń bẹ̀rẹ̀ ọ̀run kẹfẹ́ nínú wa ma yudabbiru al-amr ta ni ń darí ìgbésí ayé gbogbo ẹ̀dá fasayaquluna Allah Aya yẹn kílẹ̀ àgà nínú àwọn rídà tí mamu yẹn kó ní islam ó ní kéèyàn máa ran àwọn olóòṣà lọ́wọ́ lérí àwọn mùsùlùmí ó lè pa wọ́pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣẹgbẹ́ awó ẹ̀wájọ́ ń sàṣìmáàmù wọ́n náà sì ń kàn nígbà tí o ti ń pawọ́ pọ̀ lérí àwọn kèfèrí pẹ̀lú àwọn kèfèrí lérí mùsùlùmí ni wọ́n ní wọ́n náà ti kó nínú mùsùlùmí nù tó tọ́ bá jẹ́ pé ara wọn bá ní ọ̀ ní ṣe kíni ò ní ṣe bẹ́ẹ̀ àìmọ́ yà àwọn afọ́ náà nílẹ̀ yorùbá tí wọ́n mú ọkọ̀ bàbá àdínà lọ́bẹ̀ àbí ìyá àdínà pé ẹba wàhálà rẹ̀ pọ̀ mọ́sáàsì ó nìkan náà ẹba rẹ̀ ńlẹ̀ nítorí tó wọ́n gbàtọ́ ara ara yín ni lòun náà ò ní sí kàfù àbí ọwà ń bi tí ìsìláàmù ti ń lọlẹ̀ nílùú kan wọ́n wá ní ìwọ náà wà ibi tó ti ní wọ́n ní wọ́n ní ṣe wá kan wọ́n wá ní ìwọ náà wà nú àwọn tó rẹ̀ ìpè àfáwọn gbọ́dọ̀ wọlú o sì wá rí pé islam lọ́fẹ́ máa fọ́nká o sì fẹ́ kọ́ fọ́nká o sì ní mùsùlùmí ni ọ wọ́n ní èsì mùsùlùmí lẹ́yìn náà kẹ́yìn máa fi ẹ̀sìn ọlọ́run sí yẹ̀yẹ́ àbáyà Quran àwọn èèyàn wọ́n ń fi ẹ̀jẹ̀ nǹkan oṣù wọ́n fi ń ha Quran ibi wọ́n yẹ̀yẹ́ Quran dé ẹ̀jẹ̀ tí ò wúlò mọ́ tí ànábì ní tó kan aṣọ obìnrin ọgbọ́dọ̀ fi kírun àgbà ni àlìjànú sọ fún wọn pé bẹ́ẹ̀ bá ti yà pọ̀ ọlọ́run sí bẹ́ẹ̀ lèmi ó ṣe ṣiṣẹ́ fún yín àdá àwọn èèyàn ní láwọn nọ́ọ̀tì tọ́jẹ́ pé wọ́n gbé kúránì kalẹ̀ sí léwẹ̀ wọ́n sì máa tọ̀ lérí tọ́ ọ̀kan náà túnú odidi kúránì wọ́n sì wá jù sínú agbada agbada tó gbótó wọ́n jù sínú agbada agbada tó gbóná pẹ̀lú àtàrí odidi kúránì wọ́n sì jó torí kó lè dolówó náà ni ọlọ́mọba ní kúlẹ̀ abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un ọlọ́mọba ní sọ́lọ́wọ́n àti àyà Qur'an àtànábì lẹ́fín sí yẹyẹ la ta'tadhiru ẹ má wọ àwùjáde kankan mọ́ qad kafartum ba'da imanikum lẹ́yìn gbàtẹ́ ti ní iman ẹ sì ti di kèfèrí pẹ̀lú dẹ́sẹ̀ ó sì kéré mọ́ jẹ́mọ́ ó sì jẹ́ pé ẹlòmínà ti kó ní Islam kò ní mà yọmọ wa pé kọ́nà wọn náà tó máa ṣàdúrà àwọn ọmọ adájọ́ bá giri yóò lọ ọlọ́mọ adá padà òun náà sì ní fúnra rẹ̀ dínkù nínú Islam nígbà tí ọmọ pé tó ń ṣe òun ṣe kí ni kọ̀dá ọlọ́mọ sáré sànù wa lẹ́yìn náà kẹ́yìn máa ìtọ́lọ́ ń ṣe léèwọ̀ kéèyàn ní ẹ̀tọ́ ni gẹ́gẹ́ bí sinna alágbèjúwe sọ̀rọ̀ pé ìwọ lọ́lọ́ ń pè ẹni bá ń ṣe ìṣẹ̀lọ́ọ̀nì kìí ṣe àmọ́ ẹni tó bá ní ṣìnà dáa tàbí sọ pé ṣìnà ọ̀dà owó èlé dáa tẹ́tẹ́ dáa wọn lọ́lọ́ ní nǹkan ọ̀dà òun wá ní oṣù kínní ọ̀dà ó ti pè àlá nírọ́ ẹni bá tọ́ ba rẹ̀ nírọ́ kò gbọ́dọ̀ jẹ́ muslim àwọn afáàní kò gbọ́dọ̀ jẹ́ muslim ètí ti ń jẹ́ mùsùlùmí ni pé ká gba ọlọ́run ọba gbọ́ lódodo ká sì gba ànábì gbọ́ ní òdodo ó sì jẹ́ pé ẹ̀sàdì sẹ́wọ́n mi tí ó pé mo yọ̀ǹda rẹ̀ fún nítọ́lọ́ yọ̀ǹda yìí ọlọ́run yọ̀ǹda aláwọ̀ yọ̀ǹda ntọ́lọ́ yọ̀ǹda ẹ̀dàkùn ẹ̀ má jí sítán ẹ̀ má jọba ṣẹwà jẹ́ o nínú ẹ̀ òun náà ní kíyàn ó pé ìjọba democracy àbí ìjọba ìlú kan ó dáa ìjọba sharia islam lọ ọlọ́run ọba ní wa ma lam yahkum bima anzalallah ẹni tí ó bá dájọ́ pẹ̀lú tá a sọ kalẹ̀ alukur'an fàwùláyíká umul kafirun ọlọ́run bá ní kèfèrí wọ́n jẹ kéyìn ó pé ìdájọ́ àwọn èbó àbí ìdájọ́ àgbékalẹ̀ tọ́mọ èèyàn kan ó dájú tọ́lọ́run bá lọ ṣe é mọ̀ pé democracy tá à ń ṣe ní àgbáńlá ayé wa ní democracy yẹn èyí tá à ń ṣe lágbàńlá ayé wa sí ṣe é mọ̀ pé opposite Islam ni islam ní a máa ṣe sìnà democracy ní a máa ṣe kíni ẹ máa ṣe ẹ sáà ti máa lo rọ́bà nígbà wọn sọnù islam ní ká má gbowó èlé ipe tó bá fẹ́ yàyàn lówó dédé owó tó bá yá wọn náà ní kó ṣe kíni kó gbà padà mọ́tì kún sòrò rẹ̀ kálíkà ní máa wá yáwó kì í ṣe olówó mọ́tò kà kún problem. Thank dáadáa ọlọ́fẹ́ yẹ ká mọ̀ pé wọ́n dé náà pé àwọn odidi ìmọ̀ọ́mọ̀ wa ní nílùú wa kejì alhamdulillah ọlọ́mọdé adé bàbá pẹ́ ọlọ́gbọ́dọ̀ ọlọ́run ẹ̀yọ́ màyá mi ìjọba ṣẹ̀ṣẹ̀rí àlọ́dájú ibẹ̀ ni fọkànbalẹ̀ wà ibẹ̀ ni ìgbádùn wà ẹ̀wọ̀n dẹ̀mọ́gẹ́sẹ̀ ẹ̀wọ̀n bí i abadé ń sìn táwọn pé ìjọba ṣẹ̀rí à ní ìlú wa yóò ti develop Dubai àmọ́ àwọn ajẹgúdú jẹ ìra àwọn ṣe rí ti ń rò òun bẹ nínú èsì lábújá tí ń gbádùn jẹ ọlọ́mọsàbà tó wọ́n ṣe kéyìn mọ́ máa sọ pé ìjọba kan dáa ju ìjọba ṣẹ̀ríà lọ mọ́ máa sọ pé àgbékalẹ̀ tàwọn ẹ̀dá kan ó dáa ju tọ́wọ́ àna koran lọ tọ́lọ́ lọ dáyé koran yìí ló fi pílánì ayé ìtọ́ba ni ẹ má jẹ nínú ilé ayé ẹ rí inú koran ẹ má má jẹ o ìtọ́ba ni ẹ má ṣe ẹ má má ṣe o bẹ́ẹ̀ bá rìnrìn láàárọ̀ gbàdí ìdánwò alẹ́ yóò padà sunkún. kùránì yẹn ẹ̀yin tàbí àmọ̀ tó máa rẹ̀ ẹ̀ lè wọra èyí tí wọ́n bá kọ́ lè bò. ìdí ẹ bá lásìkò kan tẹ bá lásìkò kọ̀ọ̀kan tẹ bá lẹ́sìbì zara ẹ máa ṣe kíni kẹ́ ẹ máa ka kí lọ́wọ́ bá ń sọ wọ́n ní tẹ bá fẹ́ máa bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ kí lọ́wọ́ máa ṣe ọmọ ṣàdúrà nínú àwọn tí máa ń sọ yẹn di tí máa mú yẹn kó nínú Islam ó ní asehir òun náà ní kí n máa wá agbára tí ó fi kọ̀ntró kádàrá rẹ̀ àbí kádàrá ẹlòmíì sẹ́mu pé ní tí ń wá agbára òkùnkùn káàkiri ó fẹ́ yí nǹkan kan padà ní ó fẹ́ kí àìta kọ́mọdé ẹni tí ń ṣe kíni ẹni tí ń ta àìní kọ́mọdé ẹni tí ó ṣe kíni tí ó ní ìbànújẹ́ rẹ̀ ó fẹ́ sọ di ìdùnnú torí ẹ̀ ní fi ń jágbó káàkiri wọ́n ti kọ́ lókè àbí wọ́n ti kọ́ kádàrá lókè òun wá ń jẹ́ ìgbòho káàkiri lérí ilẹ̀ wọ́n fẹ́ yí tí wọ́n ń ṣe kíni tí wọ́n kọ́ lókè wọ́n fẹ́ yí padà sẹ́gbẹ́ yóò ṣe wàhálà gan wàhálà yìí náà yóò wá ṣe yóò wá ṣe ṣe fá títí èyí tá a kọ́ lókè ní ọ̀padà ṣe kíni ní ọ̀padà wá ṣe lọ́lọ́run sọ fún wa pé láhàúlà ìlàbìlà ẹ̀dẹ́kun ìtumọ̀ rẹ̀ ọlọ́run bá ní láhàúlà anábì sọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní sọ bẹ́ẹ̀ ní kura láhàúlà láhàúlà kí ni tuma láhàúlà kò sí tí ó yí padà alhaul ó ní yí padà kò sí tí ó yí padà wàlá kò wọ́ta kò sí tágbára kan tó lè yí nǹkan padà illa billah àfikọ́lọ́run ó ṣetán látòkè. Okay tóun ọba ti wá ṣe tán gbogbo ń tọ́ba fẹ́ fi yí padà pátá ọ wàá ṣe é ṣe fá kò ní yí padà bọ́lá ọba ti wá ṣe tán tó fẹ́ yí padà yóò wá yí padà tọ́ba wá ṣàṣùkò ntọ́lọ́hún fẹ́ yí padà rẹ àsìkò yẹn lọ wá lọ lè ṣáájú ó ti wọ́n wàá rò pé ní tó ṣe ló ṣe kí ni òun ló yí padà òun sì kọ́ tẹ́lá láti sọ pé wà má tàṣà òunà ọlọ́run ní ẹ nífẹ̀ kankan pé ẹ fẹ́ kọ́ sílẹ̀ ilà ayẹyẹsà Allah àfikọ́jẹ́ pé ọlọ́run ọba ní ọkọ̀ kó fẹ́ fífẹ́ tiẹ̀ ní máa ń sáwádìí gbogbo fífẹ́ tí ọba sì ti fẹ́ ló ti yé gbogbo fífẹ́ kò ní padà já sí bẹ́ẹ̀ ṣẹṣẹ kí ni bẹ́ẹ̀ sì fẹ́ ẹjọ́ ń pè ní mánì. ọwọ́ nílá haúlà yí padà wọ́lá kò wọ́tà àdágbára tí ó mú yí padà ilà bìlà àfikọ́ jẹ́ pé tọ́lọ́ nìkan ni ó máa jẹ ìgbà náà lẹ́yìn muslim ọlọ́run òfin ṣeré o ewé ti ń bẹ lọ́ọ̀kan ni bó ṣe dá tó ni ọlọ́run lọ́ọ́ dà nkẹ́ téèyàn bá lọ lè já méje ni mọ́kànlá ni mẹ́rìndínlógún ni téèyàn sì lọ lówólówó tó fi sin gbẹrẹ níwàlì jẹ́nà o tọ́lọ́lọ́run ti sọ pé wallahu khairu hafidha ọlọ́run lèmi ní ìmọ̀ sọ́yà ọwọ́ khairu hafidha wallahu khairu hafidha ọwọ́ kìíní wallahu khairu hafidha ọwọ́ arhamur rahimin ọlọ́run lèmi ní ìmọ̀ sọ́yà ìtọ́lọ́run bá ń ṣe tabatun ewé òun ṣe ọlọ́run mọ̀ bínú ìpèsè ewé tí ń rẹ̀ pẹ̀lú àṣẹ mi ọlọ́run ewé lọ́wọ́ dì mọ́ ọwọ́ àfẹ̀mí tí mo dé ewé lẹ̀ bọ́lá ń ṣe bínú jù bá lọ. èyí tó bá ní ká fi ṣe àgbòjẹ́jẹ̀dẹ̀ àtàgbò ibà èyí tó bá jẹ́ ata àǹpá àrùn nìyẹn fẹ́ mú lọ ó tún wá gbà pé fàyídà àmọ̀rí tú tọ́ba rẹ̀ mi fàwúwá yẹ̀sùfínì àná Ibrahim ni ọlọ́run ní máa ń fún mi lálàáfíà àmọ́ ọlọ́run ní ká má lo àwọn egbòogi fún ààrẹ oyin oyé ọlọ́run ní fi ìṣèfà olè nas ọlọ́run ní ìwòsàn bẹ́ẹ̀ ẹ máa mú ànábì náà fẹ́ẹ́ nìkan kó lè mú gbàtẹ́ náà rún inú inú sì lọ. a rí ẹ̀rí fún àwọn medicine àwọn egbòogi fún àrùn ara àmọ́ a rí ẹ̀rí inú Quran fún oyé àwọn egbòogi tá a fẹ́ fi yí kádàrá ó sì padà sí ká máa lówó. ìdọ́lọ́ sọ ní ìyẹn ni pé fábítẹ̀gù indalahi ariska tẹ́ẹ̀bọ̀ ń wá rísìkì ẹ wá lọ́dọ̀ ọlọ́run tàbá ní ká wà lọ́dọ̀ ọlọ́run láṣẹ yẹn ọlọ́run ká ṣàdúrà ọlọ́run ní wọ́n inna Allahu razzaq sólùkù wọ́n ti màtí èmi ọlọ́run ọba lọ́ba tí sọ̀yàn dá lárísìkì owó kan tọ́lọ́run ọba bá ń jẹ tani máa ń jẹ tani tó máa ń jẹ tani ìjókòó ọlọ́run ọba ti ń jẹ mí tẹ́bá ní razaki o àwọn àbá ní kọ̀dá o aláàní jẹ́bẹ́ o Abdul Razak lọ́kọ̀ rẹ̀ tó Abdul Razak latifo no abdu latif owó kọ́ tọ́lọ́wọ́n bá ti ń jẹ́ kò sẹ́nìkan tó lè ṣe tọ́lọ́wọ́n máa ń ṣe tẹ́ fi ń gbókọ̀ yẹn ló fi jẹ́ pé bọ́ bá ti kú nínú islam islam inú islam bẹ̀ ló ti máa sin lọ́hùn nínú ẹ̀ náà lọ́ọ́ máa ti wá àbáyọ fún ṣòro ayé rẹ̀ tó bá ṣe kí ni tó bá ní ibi tá à ń lọ gan o ní máa kírun mọ́sálásí kọ́ máa wá ìgbàlà lọ sọ́ọ̀sì tó bá ti lọ sọ́ọ̀sì ó ti kú nínú mùsùlùmí o ti kó mẹ́ nítorí pé ọlọ́run ìyá kan àbúdú e, e, e, èmi nìkan náà nìkan ẹ máa sìn èyí ti yanjú àbí wọ́n ìyá ká nàṣítàyìn tẹ́ ẹ bá sì ní sọ̀rọ̀ ẹ pè mí lẹ́ni tí ó ràn yín lọ́wọ́ kí n ràn yín lọ́wọ́ eléyìí náà máa mú yàn kó ní islam wa máa káfárá Suleiman ọlọ́run àti nàbí Suleiman kì í ṣe kèfèrí walakinna shayatina kafaru àwọn àlìjánu àwọn kèfèrí yu'allimuna an-nasa as-sihra àwọn ni wọ́n kọ́ àwọn yẹn ní síìrù àwọn ẹgbẹ́ síìrù síìrù ní oògùn tá a fi yí kádàrá padà ń bẹ o ẹ má pé òsè o wọ́n máa ṣe síìrù síyàn lójú tí rí nàmà síìrù ní ọ̀fọ̀ wà síìrù ní ẹ̀bú wà tí wọ́n fẹ́ tó bá ti kó sí ọ òsì ní rí nàmà síìrù ní kọ́mọ́ gbọ́rọ̀ wà tó bá ti fẹ́ síyàn létí yìí ní gbọ́rọ̀ sírù mọ́ bímọ wa kódà sírù mọ́ báyàwó lásìkò wa bọ́ọ̀ bá ti ń dọ́dọ̀ ẹ̀ lára rẹ̀ ọmọ sí kíni ló sì máa rọ̀ ọwọ́ àlọ́dà àwọn afọ́ wọn wà fún láwọn ayé arúkíyà kan wọ́n bá ti ka ara ẹ̀sùn tó yá padà àdìjànú burúkú ẹ̀ wọ́n dà yàn lérí rúté yàn jáde tí wọ́n rìn káàkiri tí wọ́n máa jẹ gbó tí wọ́n máa jẹ tí wọ́n máa kán sódò ọlọ́mọsà ọlọ́run láwọn àlìjànú àwọn ni kèfèrí torí pé àwọn ni wọ́n ń kọ́ àwọn èèyàn ní síírù ajẹ́pẹ́ tí wọ́n ṣe síírù kò lè jẹ́ mùsùlùmí gbogbo àwọn síírù tá a ti ṣe nígbà tá a ti dákẹ́ ni tába ti tú bá ń sìn oyé ọlọ́run ọ̀pá gbogbo rẹ̀ níbi tí níbi tí àánú ọlọ́run tọ́pọ̀ dé téèyàn bá ṣe síírù kó ṣe wọ́n máa ládùbà wọ́n máa ní wọ́n máa ní Ògbómọ̀ṣọ́ wọ́n máa ní gbogbo okò lọ́rin tí wọ́n ṣe síírù káàkiri tọ́ba lóun ò ṣe mọ́ gbogbo ètò ti ṣe sẹ́yìn ọmọ ntaaba taaba Allahu alayhi lẹ́yìn bá ti tú ọlọ́run sí àwùjọ rẹ gbogbo ìta ti ṣiṣẹ́ abẹ́nìkan bẹ̀mí tó lóun ṣe rí lẹ́yìn bá bàbá tu ọwọ́ kálukú sí gbẹ́rẹ́ ọ̀rùn gbẹ́rẹ́ ọwọ́ ẹ̀hẹ̀ tèjì ká kọ́lá ní sìnkà bàbá ní ká máa bọ́ sọ wá sí ẹ mọ̀ rí ẹ rí ti táwọn ẹ máa kó jáde àbí kò sí lọ́nlu alhamdulillah bàbá àmọ́ ti bá wa sọ̀rọ̀ lóyún àti túbá kò mí yún ẹ̀hẹ̀ àṣírí owó lókùtà wọn ṣe àbí adúpẹ́lẹ́dẹ̀ <laughs> ọlọ́run bá wa ọlọ́run níjà padà síbẹ̀ mọ́ ọlágbára ọlọ́run àdúrà tá a bá wọn ṣe náà níta ń fẹ́ rí níbi àwọn tá a wí ọlọ́run ó jàrí ìtújú bẹ́ẹ̀ lọ nínú àdúrà ọlọ́run wa gbà wá lẹ́rú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n wá bá anabi sallallahu alaihi wasallam wọ́n lè ra anabi ní àwọn fẹ́ kó kú nínú ẹ̀sìn ah, kí ni ìwọ̀n lágbára àwọn kèfèrí wọ́n dẹ̀dẹ̀ wákàkiri ẹ̀rí wọ́n ní wàláhì kìí ṣe tuntun wọ́n lè bá ànábì lé wọ́n ní náà táàbùdó àlẹ́tẹ̀nà sánà kí ló dé tó jẹ́ àjọ sin ọlọ́run ọba wa fún odidi ọdún kan wà náà àbùdó ìlà àkàsánà káwọn náà wá wá mọ́ṣáláṣí kájọ kírun fọdún kan bọ́ọ̀ bá ti ń ṣe títí wa àwọn náà máa ṣe títí ẹ̀ sẹ́mọ̀ pé táwọn bá kú nínú kìfìrí náà wá kírun sẹ́mọ̀ wá wọn nírun ẹ̀hẹ́n tí wọ́n ọ̀la tí wọ́n ti parí síbẹ̀ wọn èyí tó lágbára ni pé káyìn nábì ọlọ bí wọ́n ti ń ṣe ìbọ̀dẹ̀sà kó náà lè ṣe kíni ẹ̀yìn tá ànábì wá ti wá lọ bẹ̀ ànábì ti kó inú Islam bọ̀ àbí kò ti kó inú Islam wọ́n lè bá ànábì bẹ́ẹ̀ ọlọ́run wa rán Jibril lọ sí ànábì ọlọ́run ọba ní kùlìyà ayúwẹ́lì káfíròn ọlọ́run ọba ní mo pè ẹ̀yin kèfèrí sọ fún wọn yí pé ẹ̀yin kèfèrí o láàbùdù máa ta àbùdù èmi ò ní sin tẹ̀sí wọ́n fẹ́ kọ́ wá sí wọ́n fẹ́ mú okùn ẹ̀sì ànábì wa kéèyàn ne. èyí ní sèǹtẹ́ yẹn wá sí ah, gbogbo ara ti gbọ́ yé pé wọ́n ti fi kíní kan lọ ibi kọ́ wá ṣe kíni kọ́ wá ṣe nínú túmọ̀ ọwọ́ sọ fún wọn pé láà àbúdù máa ta àbùdù wàlá àǹtùm náà ní wàlá ní ní wàlá náà ní náà lakum kálukú ọmọ ṣe kálukú ọmọ ṣe jẹ wọ́n fẹ́ mú ànábì kó nu ẹ̀sìn ọlọ́run wa ń tẹ̀lé ànábì bílù pé má da wọn lóhùn o sọ fún wọn pé wò ní kúrò nínú ẹ̀sìn ọlọ́run kálukú ọmọ ṣe títí ẹ̀ níjọ́ ni wọ́n ti falà sí ìsìláàmù o ọba ti jẹ́ mùsùlùmí mọ́ṣáláṣí lọ́wọ́ ọba kírun tó jòkó tọ́lọ́ ọwọ́ bẹ́ẹ̀ ọgbàgbára pẹ̀lú àdúrà bọ́bá sì ti ń jáde mọ́ṣáláṣí báyìí ìmálẹ̀ ọlọ́run ọba gbọ́ jáde pẹ̀lú àwọn àdúrà síkárù tó ṣe bọ̀tẹ́ tóun òun tóun lọ bẹ̀ lóru tóun bá ti kú láago márùn àárọ̀ tó jáde kú omi ẹni ṣe mítìnì yẹn ó ti òkùnkùn ṣe kíni yóò bo òun dáru ojú kan ni àá máa ń ṣe kíni làá máa ń dúró sí lèyàn fi máa ń kú dáadáa torí ikú yìí ká máa ń kalẹ̀kùn ni wọn sọ gbà tá a sọ bí tá sí bàbá ní ọ̀fẹ́ ṣe tọ́ba yà ó tọ́ba bẹ̀rẹ̀ tọ́wa kú lórí ẹ̀ gbogbo àwẹ̀ tó ti gbà ìrun tó ti kí wọ́n ti pa gbogbo ẹ̀rẹ́ wọ́n ti pa gbogbo ẹ̀rẹ́ bí ọlọ́run ṣe máa ń feri jiyàn pẹ̀lú tawhid tẹ́yìn bá nígbàgbọ́ ìmánì sọ́lọ́run tó feri gbogbo ẹ̀ṣẹ̀ tó ti tẹ̀yìn tẹ̀sán jiyàn bẹ́ẹ̀ náà ni èèyàn ọlọ́run ọba aláìgbàṣẹ ni tí ọba bá ìbọ̀rìṣàkú gbogbo sẹ́yìn tó ti ṣe sẹ́yìn yẹn ọlọ́run làyín náà ṣọ́lákìtà làyà àbàtàn náà àmàlùkà èrè ànábì tó bá lọ lè mú kankan mọ́ lọ́run ọlọ́run sì bà gbogbo sẹ́yìn rẹ̀ jẹ́ a ewu awe inu inu ma inu ya mangbona ni da ba da gome ani tin mangba we e wo wala maka jama e wo wala ta ajudi lo ma to wa jadi lai o ti e o wa pala lo le ku borisa ni tori are o to are anabi ayuba odun meji dilogun anabi ayuba o si jade si ita lodun meji dilogun are na bo ba ti ri logun o logun ta won ni ko lo lo ó tún lọ sí bíìtì òun ní bákan náà ni máa ṣàdúrà ó tún ṣe é ṣe àdúrà àwọn náà tètè wá gbà ọlọ́run tètè dá ọlọ́run bí àwọn àfáìsìn kan ṣàdúrà sí ọ lérí àwọn náà tó wá ṣe fáàtì tí kò tí ì lọ kí ló kù jàmá àdúrà náà ló tún kù kí ló tún kù lẹ́yìn àdúrà kọ́ ọmọ lọ sàré kọ́ ọmọ lọ lè sinmi sàré ó sì wá bẹ́tà kọ́ ọmọ lè sinmi níbo lọ́dọ̀ ọlọ́run ọba wàláyé ó padà kú náà ọwọ́ ní kán gbé ọlọ ládùbà ọwọ́ adé ládùbà ọwọ́ ń bọ̀ wálé ó ti é àbí wọ́n ń gbé ọlọ náà nílọ́wọ́ dákẹ́ sínú mọ́tò tọ́yẹ̀ ẹ ò tí ì dé ládùbà o àmọ́ ẹ̀mí rẹ tó ti yí padà pé o ti kú o ti kẹ̀yìn sọ́lọ̀ ń ipò tí ń lọ́dọ̀ bàbá ládùbà nì àníyàn rẹ ń tọ́ da òun o ti kú o ti mú o kú òun Islam lọ́nà fi ni wàlá tẹ̀mọ̀tún illa wa antum muslimun ẹ má kú àfikẹ́ kú sí Islam ṣe wá rí ẹni tí ń bá wá ti Islam tó lóun ó di kiri yóò ní o ó da abọ́gibọ̀ pẹ̀lú o kí láàṣẹ fún nínú ẹ̀sìn wa àfilẹ̀ ni o àfilẹ̀ pẹ̀lú ọlọ́run bá rẹ̀ àwọn tó bá jẹ́ lábẹ́ ìjọba ṣẹ̀ríà tí wọ́n ń dájọ́ ṣẹ̀ríà tá a ní kọ́ọ́dí tá a sì ní mufti tá a sì ń dájọ́ pẹ̀lú koran àti sunna bí olùsàdó arábíà lápẹ̀dúwẹ̀ ọwọ́ ní wòsàn islam ma, wọn fi pamọ́ sí yàrá fúnjọ́ mẹ́ta wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé òun tó ń tún rò tó bá ní bẹ́ẹ̀ ni òun wòsàn islam jọ́kejì jọ́kẹta wọ́n tún bí láàárọ̀ jọ́kẹta tó bá ní bẹ́ẹ̀ wọ́n sì islam mọ́ wọ́n sì mú gba ẹ̀kúnlé ó níbi kan tán ti máa ń yọ eré wọ́n sì yọ eré rẹ̀ kó lọ́rùn àdìsí fẹsẹ̀ múlẹ̀ anábì ní máa ń bá tẹ́lẹ̀ àdínàwó ẹni tó bá chíńjì ẹ̀sìn tó bá pààrọ̀ ẹ̀sìn tó fẹ́ sin kẹfìrí tó fi pààrọ̀ islam tọkọtò lò anábì ní ẹmú kó láyé ìdájọ́ ẹ̀ náà mo sọ ọ wà ní sọ̀yẹ́ Bukhari àdìsí three thousand and seventeen àmọ́ àwọn ata àṣì lábẹ́ ìjọba sẹ̀ríà tó jẹ́ pé abẹ́ ìjọba fàtáì lásìkínní ìlàwà kẹ́nìkan má dáwọ́ kẹ́nìkan má sẹ́kínní kẹ́nìkan má dáwọ́ nítorí pé ìjọba democracy ó mú ọ̀pọ̀ pààyàn ìjọba democracy sì ní àwọn ẹlẹ́sìn gbogbo ẹ̀sìn náà ní ẹ̀sìn títí wọn wọ́n wà ní ọ̀pá èèyàn torí pé ń sẹ̀sìn tiẹ̀ wọ́n wà pàlú ẹ̀ náà àbí kí wọ́n fún ẹ̀ lẹ́wọ̀n gbére àmọ́ lábẹ́ ìjọba ṣẹ̀rí àtàwọn fìmọ̀ fi tọ́ lágbára dé lórí nsọ àdìsí yìí o kéré pé mo sọ pé tẹ́lẹ̀ ndé bá ti sẹ̀sìn ẹbí yẹn máa lọ lé mo mọ́lẹ̀ ní sọ o torí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kéèyàn máa yẹ o àmọ́ lábẹ́ ìjọba ṣẹ̀rí àtàdìsí wa lérí ẹ̀ wọ́n mọ̀ kó tó lé tó fi mọ̀ kó torí pé ó léwu lórí àwa mùsùlùmí àdó ọmọ mi ta lówó sí ọmọ ẹni tí wọ́n lè fá mọ́lẹ̀ nínú wa tí nǹkan fi dàrú ó ti dára wa àwọn náà ti di ara rẹ̀ ó léwu lórí Islam àwọn kẹfẹ́ ọkà máa lọ lè mú yín ọkà máa mú yín mọ́lẹ̀ nítorí ọmọ fún ọ ní information gbogbo àṣírí yín ní ọmọ sikini ní ọmọ tuntun lọ́wọ́ wọ́n wàá pa gbogbo mùsùlùmí tán látara ipe òun ti jọ́ kanu yín tẹ́lẹ̀ nítorí tọ́ta náà bí ní <laughs> ewu ni àmọ́ ní abẹ́ ìjọba tiwa á filẹ̀ yọmọ lọ yọmọ bọ̀ ṣẹ̀rí kèfèrí àti nasara, tó wọ̀ wọnú ìsìlámù tẹ́lẹ̀ àjọ máa gbégbé àlàáfíà wọn máa ṣẹ̀sìn wọn ni o ìbá gbọ́ lákùn dínú kún sàbí lédè nàṣàrà wọn ò ní kó lè bá ń ṣọ́ọ̀ṣì kó sun ṣọ́ọ̀ṣì o ọ̀ọ́dì ọmọ ṣe tiẹ̀ o wọn náà máa ṣe titiẹ̀ má tara ẹ̀sìn débi pé kò wá lè sọ náà síbẹ̀ wọn ní kí ló dé wá ní àwọn ọ̀tá ọlọ́ àwọn tó ń sin ọlọ́ bí yorùbá sin náà kí ní sílẹ̀ yìí sáà nàbí ọ̀wá bá wọn gbé madina sí ọ̀wá ń gbé maka sáà nàbí pa wọn lakùn dínú kún lọ́lọ́run wí wọlé yẹtì yóò máa ṣe aleluya tiẹ ọmọ tiẹ àti wọn ni wọn ni kọ́ ọmọ ṣe kíni kọ́ ọmọ lọ́bẹ̀ nínú táwọn afáà ní káfí parí ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni pé gbogbo tí ẹ bá ti ṣe kẹfẹ́ ẹ tí ẹ bá ti ṣe muslim ọlọ́run ní ká má ṣe ẹ dáadáa sí ẹ rí ìdájọ́ ẹni tí yọba kò nú ẹ̀sìn ẹ nílé ayé ń bí tọ́ba ti kú pé àwọn tá mùsùlùmí àní wẹ̀ ọ̀dà àwọn yòókù rẹ̀ ni wọ́n ti sẹ́kẹ́ ni wọ́n ti wẹ̀ láyò gásàlì wọ́n láyò sọ́là àti ní kírun sílá wọ́n láyò kọ́bọ̀dọ̀ fún màkà ọ̀bìlì mùsùlùmí tàbá sì ní tẹ́ mùsùlùmí àní sin síbẹ̀ wọ́n fi àsìkò yìí mọ́ fẹ́rẹ́ bàbá ìmáàmù létí kámásà wá ilẹ̀ ní kàràkàrà ń bí tàbí sí tẹ́ tí a máa sin àwọn òkú mùsùlùmí síbẹ̀ anábìíní tẹ́kàn ní Madina wọ́n pè ní bakẹ́ẹ̀ ibẹ̀ ni usman sùn sàábà ten thousand ló sùn bẹ̀ ní bàkẹ́ yẹ kò dìnnà sí mọ́sáàsì ànábì àwọn tó làájì wọ́n débẹ̀ àwọn bàbá làwọn náà débẹ̀ àwọn akọ́ṣẹ́ ànábì ń bẹ̀ ìmáà ń sin òkú sẹ́gbẹ̀ẹ́ ilé iwájú ilé àǹbalẹ̀ jẹ́ àǹbalẹ̀ jẹ́ ni àwọn ọmọ ọ̀fẹ́ kọ́lé wọ́n fẹ́ expand ilé sàárè òní jẹ́ lẹ́yìn náà itẹ́ ó yẹ àpọ́nlé ní fúlù ìlú tó bá ní tẹ́ àwọn àyàn tí wọ́n máa sọ wọn o àwọn tí wọ́n máa sọ wọn o ẹ̀ gbogbo àdàsá máa ti ṣẹ́wá bàbá wa báńkì ni wò bàbá báńkì ni ẹgbẹ́ mi lọ tẹ́ olùpàgbà bàbá báńkì wò ọlọ́mọba kẹwọn ó ní ẹgbẹ́ mi lọ tẹ́ táwọn àwọn ajílòrò wa mú eré ọmọ èèyàn tí wọ́n bá mú eré mi tó máa fi fọ́kọ̀ èyí ò pé kí n má pàdé ọlọ́run dáadáa ẹgbẹ́ mi lọ torí tẹ́lẹ̀ anábì wọn gbá wọn sọ abà lọ sunan anábì gbogbo ẹni tẹ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ tẹ abẹ́ gbókùwá tẹ ẹ máa ṣe dùwà fáwọn tó wà ń bẹ̀ asalaamualeykum ala diyar minali mu'minin wali muslimin minali muslimi wali mu'minin ẹ̀yin olùgbàgbọ́ òdodo àlàáfíà ọlọ́nkọ́ máa bá yẹn wà nasalula alana walakumul afiya a an tora lafiya fún ibi tẹ́ wáyé kálàfíà ọmọ bá wa náà wa inna bikum lalahikum àwọn náà ò ní pẹ́ wájọ́ yìí àwọn náà ń bọ̀ kò sígbà táwọn èèyàn ń gbókò wá tẹ́tí wọn ní máa ṣàdúrà fún gbàǹdọ́ wa ń bẹ amọ́gbàtọ̀ wá sí mẹ́tọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ lé tani wá ṣàdúrà fún mẹ́ tó ṣe pé ẹni tí ọba sí ń tẹ́ àwọn àdúrà kan máa bọ́ fún oye tí ò ní mọ̀ pé ń bọ́ fún lẹ́yìn náà ni wọ́n bá gbé lọ́tẹ́ wọ́n ti kò rí àbílí nílé sọ́wọ́n pé ìjà máa ń ṣẹlẹ̀ tó pé ìsúnbi kábàrí rẹ̀ ọyá wà lè búra mẹ́ tí wọ́n máa búra ń bí tẹ́ wọ́n máa búra ní ní ibisàárè kí ẹ mọ̀ tẹ́lẹ̀ ìbá àlànà wọn fún búra. anábì tí wọ́n aṣọ àdìsí kan anábì ni ó ní la tajlisu ala al-qubur anábì ni ẹ gbọ́dọ̀ máa dùkú lè sàárè o wala tusallu ilayha ilayha nínú èdè lárúbáwá ẹgbẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ anábì ni ẹ má kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè o torí ọlọ́run ní gbà lọ́wọ́ sáré wà bí wọ́n ní Allahu Akbar anábì lọ́lọ́run ní gbà anábì ti sọ̀rọ̀ yẹn kalẹ̀ kó tó kú tọ́ ẹ bá aláṣẹ fàájì wájú lé ẹ aláṣẹ fàájì lẹ́gbẹ̀ẹ́ lé afẹsẹ̀nẹ́fìlà bá fẹ́ kírun sẹ́bi kó wàhálà ńlá ni ìtẹ́ ìwọ̀n lọ́ba súnà mọ́ ọ́ dẹ̀ sẹ́fọ̀ àwọn wa àtìláwí owó náà n'i wá o owó náà n'i wá o kò sì wá pé àkọ́bí òun kan ṣe kíni Ẹ kí wọ́n gé ẹ̀ kan fi ṣògo owó nídìí bẹ́ẹ̀ wọ́n wú tilé náà tẹgbẹ́ ilé kan bẹ lọ́dọ̀ àwọn bàbá ńlá ìpẹ́ ìyá kan ló kú ọyẹ ìyá wọn sì wá jáde láyé wọ́n sìn lóru mọ́júmọ́ sìn tí sí ìtàn yẹn o kejì náà kẹta tọ ẹnìkan sì lọ bí ìgbèrí ẹgbẹ́ ilé kìí ṣe tẹ́ ẹgbẹ́ ilé wọ́n sì ń gbẹ wọ́n fẹ́ gèrí ẹ̀ eré ìyá wọn yà wọ́n ti ẹ̀hẹ̀ wọ́n tó wá nígbà tó ń gbọ́ fún àwọn èèyàn pé tánú tánú wọn lọ wọ́n tó padà wá wọ́n tó ń gbẹ ẹsẹ̀ wípé táwọn ọba rí eré gbé àwọn orí ẹsẹ̀ sí kíni àwọn ọ̀lẹ́sẹ̀ bò ìgbà tí wọ́n adé lẹ́ńdò ní wọ́n ti wá lọ lẹ́sẹ̀ bọ́gílárì ẹ̀fọ́ bọ́gílárì tẹ́ máa fi ju wíńdò torí ó le wá ṣe wọ́n á gbèsè sàárẹ̀ wọ́n á rẹ̀ símáǹtì ìrúwẹ̀rí lájọ́ tètè rìn ìjà kí làwọn wọn tó báyìí jẹba kí làwọn tó báyìí. ayé tó da mọ́tò àti ilélẹ̀ táwọn tí ọ̀bọ ṣiṣẹ́ rẹ̀ ọmọ gun kí wọ́n máa lọ lè jíyà lọ. ẹ dákun tòrótọ́ lọ́wọ́ ọba ẹ jẹ́ àdó lẹ́sẹ̀ Islam ayé níwọ̀n bá ní alikiyama ni kókó torí òun ló gùn tí òun lópin eléyìí lópin òbá tó bá fi hundred one twenty sìn ó ti tán níparí ọ̀rọ̀ mi ọlọ́mọ bá ní wọ́n máa ń yẹ̀rì tẹ́lẹ̀ dín mí kún àndínní ọlọ́ni tó bá bẹ́sẹ̀ sẹ́yìn tó ó kú lérí ẹ̀ fọwọ́ káfírùn ọlọ́run ní kẹfẹ́rí náà láàsìmá àní sìmá mùsùlùmí mọ́ ọ̀làyíká habitat a'maluhum fi dunya wal akhirah ọlọ́run bá ní gbogbo iṣẹ́ tó ṣe ń lé ayé gbogbo ẹ̀ ti bàjẹ́ èyí tó ṣe sọ́run náà ti ń lè bá òun náà ti bàjẹ́ wọ̀yọ̀láyíká wọ̀wọ̀láyíká ashabun nari ọmọ nani òun fi há khalidun yóò wọ̀ náà kò ní jáde mọ́ ń bẹ̀ ọlọ́mọṣà ìsànú ọmọṣà ọlọ́mọ náà ọlọ́gbàrọ̀ ọlọ́mọba ìdí máa ń jẹ́yìn okò nínú ẹ̀sìn sábàbí alákọ̀ọ́kọ́ òun ni kí àṣetánì ọmọdé àyà láàmú nígbà yẹ kó ti dáa fún aláàtúgbò yìí ẹ̀sìn tán wà ń bẹ̀ yìí àwòrán àwọn tí wọ́n ń sẹ̀sìn tọ̀hún ni orúkọ wọn tó ń kọ́ tó wọ́n tó ń kọ́lé mọ́tà ṣètàn lówó o ìbẹ̀ náà àwọn tọ̀hún náà táwọn náà ń fọlẹ̀ ìbẹ̀ náà àwọn tọ̀hún náà díẹ̀ díẹ̀ bímọ ìbẹ̀ àwọn tọ̀hún náà táwọn náà lówó rẹpẹtẹ mọ́tà yẹn sùn ọ́dà ọláàmú o tọ́ba pé ẹ̀yìn ẹ̀sìn náà làṣọ àwọn bẹ̀ yìí tọ̀ wọ́n nítorí pé ó sàwọn sàábà kan bẹ́ẹ̀ o ọlọ́ni wàlá yàtún kàlẹ́dínà yusari'una fil kufr eré anábì májìnnì rọ̀ bàjẹ́ lérí àwọn èèyàn tí wọ́n ń sálọ bíi kèfèrí innahum la yadurullaha shay'an ní tí wọ́n ń ṣe yẹn kò ní ọlọ́run la àwọn ará òní yuridu Allahu an yaj'ala lahum an yaj'ala lahum azizahum fil akhirah ọlọ́run ọba ò fẹ́ kí wọ́n rí bidé sí lọ́run ni wọ́n làwọn aláàbùn azim ọlọ́run fẹ́ jẹ wọ́n yà ló ẹni tí ọmọ ń pa islam tí ọmọ ọlọ́run tí ọmọ tàwídì tí ọmọ agbára ọlọ́run ó lè kó onú islam torí pé kò mọ islam ti ń ṣe ní tó ara tuntun máa ń fa oníkéyìn máa fọmọ lọ́kọ kọ́ ọmọ fọmọ rẹ obìnrin kọ́ ọmọ fífún kékeré ibo ní padà mú lọ ilé ìjọsìn wọn yọ padà sọ di kíni yọ padà sọ di kékeré ètò máa ń fa àtọkọlọpọ ọmọ míì sì máa ń kó onú ẹsìn ìyàwó ni wọ́n ṣe fún wọ́n fi sọ di olórí ibú kódà àwọn àfa tí wọ́n bá kọ́lá àbí sunday iná tó mú wá náà ní o àfáà tí ọba débẹ̀ tí wọ́n bá wá sọ fún bẹ́ẹ̀ ìpẹ́tọ̀ ní tó ń sòrè o kí lẹ́yẹ kó ṣe kó sì rárá dìde ńlẹ̀ kó máa lọ sí ilé èmi ò ní so eléyìí èmi ò ní fọ́ ọmọ àlìjánà lé ọmọ aná lọ́wọ́ èyí tó bá jẹ́ àwọn àfáà jọ àwọn bàbá jọ àwọn bàbá jọ o kírun lásán kan wọn ni wọ́n fi ń láwùrù o kírun jàmọ́ lásán kan wọn ni wọ́n fi kó ma wọ́n fi ṣe pọ́lísímẹ̀tì fún tọ́ wọn làwọn bàbá náà wọ́n ṣe dì ní mọ́lá àwọn ọ̀bájọ́ wọn wọ́n sẹ́kù pèsèpèsè pé wọ́n ti wọ́n dẹ́tì lọ. alhamdulillah alamọ́sá jẹ́ àwọn ọjọ́ wọn lè dáadáa bẹ́ẹ̀ kẹ́kẹ́ yẹn ọmọ ní ti ṣe ní ṣe ọ̀dà kámọ́ tó ní ta jẹ kámọ́ àti pé ẹ ọmọ wa ni yọ ọmọ kí ni o ní o ti kì o ti kì láti last year àbátẹ kí tún láwà ní eré ẹ̀ lóye àbí àlewúlà wọn wọ́n lásán tó kí ni àbíyá ẹ̀tọ́ ó jogún ànábì ìbá nẹ́bí gba àwọn yẹn sínú islam ni ìwọ́n wá mú àwọn yẹn kú nínú islam ẹ dákun ọmọ ìjà síbẹ̀ lẹ́yìn náà kéèyàn ọmọ lẹ́bi jẹ ìjẹkújẹ ní ṣọ́ọ̀ṣì ipe ẹ máa bọ̀ wá wọn ti ń pẹ́ láìsí o ẹ máa bọ̀ wá wọn ti ń pẹ́ aṣọ o ìkìlọ̀ jẹ́rí aṣọ wò lọ́wọ́ rí tọ́wá torí kóńgò ráìsì kan ọwọ́ aṣọ òdìrí rí ibú bí àti ń jẹ ọ̀hún ń jẹ àwọn ẹlòmíì tó ju tiẹ̀ dúró sínú sùláwọ̀ náà lọ́mọ́sán láàfáà pé mo ní sọ̀rọ̀ báyìí káwọn afáàní kan sì máa tẹ́ǹdì sáwọn èèyàn tọ́lá afáàmì náà ní lé àwọn èèyàn lọ́dún ẹ̀sìn mi nígbà bá lóun oníṣòro ìpè ọjà àwọn ọ̀tà gbogbo tí mi ń tajà náà fifty thousand oye ọwọ́ lọ́jọ́ ọ̀tà àfáwa ní ṣe àárí hundred thousand ká fi ṣe iṣẹ́ òun máa wò pé òun ti gbọ́ wọ́n ti jẹ́ òun mọ̀ wá ní ọba gba bí wọ́n ti ń pè ọ̀fẹ́ ní gbàrà ọ̀fẹ́ ní gbàrà ní ọba gba bẹ̀ lọ. ta ló eléyìí náà máa ń lé àwọn èèyàn kú kama ọsibítù ọ̀fẹ́ tàwọn ní kiri yó ọba ti débẹ̀ náà wọ́n ti máa fún ọ níwèé wọ́n ti máa fi ìlọ́kulọ̀ lọ wọ́n fi gbogbo àwọn sáfíìsì wọ́n fẹ́ fi gba ìmánì rẹ̀ lẹ́yìn náà ká máa fọmọ sọ́dọ̀ àwọn èèyàn ká bá wa tọ̀ tọ́ba ti fún kiri yó lọ́mọ rẹ̀ tipátipá lọ́mọ wọ́n fi múnú darí ah mọ́mọ́ fi ṣeré yá máa rún ọmọ kọ́ ọmọ yìí máa o kẹ́lẹ́ bá jọ pàdé lọ́rùn nítorí pé tí ọmọ ìbá ti di kiri yó ẹ bá jọ kú ẹ ní gbàdé má ẹni tí ń làjẹ́ náà àtẹni tí ń lọ́nu náà tí wọ́n máa ń gbàdé wọ́n láyẹ̀ lè gbàdé má. lẹ́yìn náà kéèyàn máa ń gba yòrò yòrò yòrò ìyìn ayé tí wọ́n máa ń kó káàkiri tí wọ́n lọ lè kó mọ́tò jọ tí wọ́n lọ lè tí gbogbo ṣe rin owó lọ́pọ̀ owó ẹ mọ̀ wo àwọn kèfèrí o bí wọ́n ṣe ń gbádùn tí wọ́n lò nǹkan ayọ̀ o ọlọ́run ní ìgbádùn tíntín ni o ẹ̀yin lẹ́yìn gbádùn tọ́pọ̀ o ọlọ́run ẹ mọ̀ wò wọ́n ẹ mọ̀ wò wọ́n o lẹ́yìn náà ilé ẹ̀kọ́ tá a máa mọ́mọ́ lọ àbí yunifásitì òun náà máa ń fà tọmọ fi máa ń tí ó di ètò ni wọ́n ti pè òun pé òun ò sí Islam ah, kí ọmọ rẹ ọmọ rẹ certificate yunifásitì gbà kọ́ wá gba certificate Islam lọ ó sì lóore ibi wọn ni mo sì wá ń kàkọ́ lọ léèwé rí àmọ́ ń kírun ó sì wá pè rẹ̀ ebi ọmọ rẹ lè kọ́ sẹ́kàn tó fi jẹun ni àbí eh, a gbọ́dọ̀ torí ọmọ fẹ́ kàwé táwọn lọ́lẹ̀ jù sí ilé ìwé àwọn kiri yó tí wọ́n wá sọmọdé lórí ibú fún yàn ìwé tá a fẹ́ kà yẹn ìbáfẹ́ fi jẹun ni oúnjẹ tá a fẹ́ jẹ torí kálíbà àfi máa ṣe islam náà kọ́ ni bóò ní àṣà àfóúnjẹ gba islam ní lára ọmọ wọn ni ká máa dàrú ẹ̀wò inú tí máa ń fa àánú àbáwọn ọ̀rẹ́kọ̀ rẹ̀ òun náà máa ń fa àbí kí kéèyàn àwọn lọ́pọ̀lọpọ̀ àwọn míín náà tí wọ́n kò ní ẹ̀sìn islam ọ̀lẹ́ ni wọ́n ìrún wákàtí márùn-ún ló ṣe kí ni olójú nígbà tó ní eh, àwọn òsè Islam ẹ̀sọ́ fún nígbà tó ń ṣe tẹ́lẹ̀ náà ayá kakúlọ̀ la kọ̀ mọ́ ìrún mẹ́ta kí kọ̀ mọ́ orojú Islam agbáwẹ̀ ó di yé a sì borí ó sì fẹ́ sírílẹ̀ ó yẹ èmi náà ní torí pé kọ́mọ́ bàfẹ́ yàwó lé wọn lòun ṣe túnṣe Christianity táwọn mùsùlùmí yàwó máa ń ṣe kí ni wọ́n máa fẹ́ yàwó méjì mẹ́ta wọ́n ní pásítọ̀ rẹ ẹbẹ́ yẹ̀kan ló ní ilé ẹbí mẹ́rin lọ́wọ́ àǹtà tí ń bá sùn gbogbo àwọn báńkà àwọn olè tí wọ́n ń jẹun kó àwọn káàkiri yẹn èyí wọn lẹyọ kan lé wọn sì ní àlè mẹ́rin ẹni àlè mẹ́rin àtẹyọ kan ó di mélòó ó di márùn wọn wá ń bá ẹni tó ní méjì wọn bá wọn wípé kò serious tani ò serious náà méjì ọ̀daràn ni wọn àwọn ọmọ yòókù bá yín o tọ̀wọ́n wá pé ẹyọ kan làwọn ọmọ fẹ́ lọ́hùn ẹyọ làwọn ọmọ fẹ́ nígbà wọn wá kú tán ni wọn wá kó àwọn ọmọ wa àwọn ọmọ yẹn wá jọ arákùnrin bí pa yọmọ ni o ṣe báyìí fún mi tán ọ̀gájọ́ kan wọ́n sọ̀rọ̀ ẹni nínú bí ẹnìkan ló sẹ́ǹdì kínní ló ní i'm highly disappointed by you òní kure ọ̀run tó ń lọ òní sunre aṣọ oníyàwó ń pamọ́ kò ní ní ẹjọ kọjá ẹjọ kọjá kọ́ ọba hàn lè mà kó ní ìjọ tí ọba ti jẹun kò jẹun nánu ìjọ tí ọba ti sùn kò sùn nánu ìjọ tí ọba ti ráyè ọ̀ráyè nánu ẹ àwọn ìjọ kọjá ọ̀dá ni wàá gbọ́. ee ẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti lọ gbé náà àwọn ọmọ yunifásitì yẹn a ní kristian ló máa fẹ́ kàfílà ní ọmọ àmàmù a nítorí pé ìyàwó kan ni àwọn ṣe kíni ìrọ́ sì ní jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sá fi wọ́n mọ́ náà tọ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọlọ́nkó fi òdodo hàn wá kọ́lọ́n jáde tẹ̀lé ọlọ́nkó wá fi rọ́ hàn wá kọ́lọ́n jáde kó nídìí rọ́ ẹni tí ó bá ti wá kó nù Islam wọ́n ní tọ́mọ̀ rẹ̀ bá ti kó nù Islam tó bá yanú lẹ̀ inú rẹ̀ ó máa bàjẹ́ títí ayé ni ò tọ́ba máa ń ṣe ẹlẹ́ẹ̀kejì kò ní jogún rẹ̀ ọmọ tó ti di ẹlẹ́sìn mi ọkọ̀ sínú wíìlì rẹ̀ pé abdulrahim tó di sunday ẹ mọ̀ fún ní kankan ní ogún mi o torí bínú islam anabi láàyè ẹ̀rẹ́ tó ẹ alikafiru ni Muslima. kẹfẹ́rẹ́ o gbọ́dọ̀ dogun mùsùlùmí èyí náà ó lè tún dẹ́rùbà tó fi dúró sínú ẹ̀sìn lẹ́yìn náà níjọ bàbá rẹ níjọ tí wọ́n bá wá kú ọmọ yìí kò ní ṣe ẹ̀yẹ tó yẹ kó ṣe fún káwá pé àwọn pásítọ̀ lé lérí bàbá dín ní ìjọ wọn dáa fún yàn wọ́n ní àwọn ọmọ ẹ̀dá ah, àwọn náà takẹ́tẹ̀ yẹn àwọn ti kẹ́rùn mọ́ ìtìjú dọ́nà ìtìjú gbére èyàn ti fi ìtànlẹ̀ sórílẹ̀-èdè nígbà bá yẹn ká sẹ̀sìn ni àwọn ọmọ dáadáa ló ṣe kí ni náà ló bí tọ́yẹ́ tí ọba bí ma ẹlẹ́sìn òun gan wọ́n ń pè lágàn ẹni tí ọ̀rọ̀ ọmọ bí kágàn ẹni tó bí ma tí ò kẹ́hùn ó lagàn lẹ́yìn náà gbogbo anáàlà anábìsọ fún pé tabakù láyé àwọn nǹkan tí wọ́n bá wà nù sàárè àwọn wàládé sọ́ọ̀lì yẹ̀dẹ̀ ọ̀la ọlọ́run ní àwọn iṣẹ́ sàárà àtẹ́sẹ̀ sílé ayé ogun igi síbí igi àwọn yẹn wọ́n ń bẹ lábẹ́ wọ́n ń sàǹfààní ń bẹ wọ́n mọ̀ fún un ládàá sáré lóògùn àti igi yẹn bá ń bẹ lérí ìdò ọkọ mọ́sálásí lóògùn àti máa ń kírun ń bẹ ládàá wọn bọ́ ń sáré àdébìnrin tí ọba wa níyẹn tọ́ba lọ́mọ tí ń ṣàdúrà fún ládàá ọmọ yóò máa bá nínú sáré lẹ́yìn náà ẹ̀yin méjèèjì ẹ̀wà ní pàdé tẹ́bá ti yà láyé báyìí bóyá ọ̀lọ́kọ́ kú bóyá òun ni ẹ̀ ní pàdé ma torí òun ń lọ ná ìwọ ń lọ àlìjáná àwọn tó bá dé pé wọ́n lọ fà á wọ́n ló fílẹ̀ pé kó sẹ̀sì tó bá wù ú à yọ fà ọ́ lọ́wọ́ o yọ sọ fún ọlọ́run ọba pé ìwọ ọlọ́run àwọn tá a tẹ̀lé ni tí wọ́n ní ká sẹ̀sì tá a bá rí wá fún wọn níyà lẹ́nu ìyà ìyà lọ́pọ̀ ọlọ́run wa ní kí bàbá wọn tẹ̀lé yọ wà lọ lè wọ náà pẹ̀lẹ́ àwọn tó bá pé ọ̀sọ̀ ọ̀sọ̀ ọ̀sọ̀ ọlọ́mọ fìsà náà fún wa o ọsọ ọlọ́lọ́ fún ọmọ náà ọgbọ́ ọlọ́run ti rá ní ààrẹ ìwọ́ wọ àlìjánà ìwọ́ wọ iná àwọn ta a fẹ́ lọ́mọ nípa ẹ̀ ní ìpàdé má ń bí torí gbére ni ará àlìjánà yìí sì fi sí ti ara nuna ara nuna ìbẹ ara ní àlìjánà wo níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ẹnì kọ̀ọ̀kan wa kádàkùn ọba ọmọ ọ̀já náà lè mú tàkínà ìmàmà àdúrà yẹn àwọn tá a bá mà kálẹ̀ ha ká máa ṣe púpọ̀ ọlọ́run máa ń lo sábàbí tí yóò fọmọ dùnyẹn lọ́dún alẹ́ yóò tún fi dùnyẹn lọ́jọ́ kíyámà ọbẹ̀ lọ́wọ́ aláà nínú àánú rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọdé akọ́nù sílámù subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته ما فقدت لا إله إلا الله